الرجيم بسم الله gbádùn ẹ̀ ju ẹni tó lówó lọ́wọ́ lọ. lọ́nà tó lè gbà wáyé ń gbà mí bí gbogbo ọ̀nà ọba tiẹ̀ yé wa nínú ọ̀nà kan wá ti gbà yé wa. sẹ́yìn pẹ́ lómi lówó yóò sì dá yóò ní kí wọ́n dáná fún un kábi gbogbo nǹkan téèyàn máa fi gbádùn oúnjẹ kábi sèé. ṣùgbọ́n kò ní lè jẹ́ àìsàn làáfíà tó fi lè jẹ́ òyìnbó lè jẹ́ yókàn wá wọ ẹnìkan wọn wá gbé tiẹ̀ ní òun lè jẹ́ tọ́run dẹ̀ ní ebi ó ti máa pa àwọn kò ní yóò ti ẹ̀rọ tó wọlé ó ti lè oúnjẹ tó wọ́n jẹ lónìí kò ní yàrá yóò jẹ́ àbí òní jẹ́ yóò jẹ́ tó ń kú bùkátà sí tó ń kálukú wá wá ronú lórí eléyìí. èyí tó mú iṣu jáde èyí tó mú àgbàdo jáde ìjàmbá kíláàsì fọlọ ṣé owó rẹ tó gbọ́kànlé ṣé òun ló kó sínú abọ́ tó máa jẹ ni ṣé ipò rẹ tó gbọ́kànlé ṣé òun ló gbé bọ́ta tó máa jẹ ni a pé nǹkan yìí ò lè wọ́ kò ṣeé ṣe ju wípé nínú àwọn ìdẹ̀ra ọlọ́run tí ọlọ́run kó kalẹ̀ yìí òun náà ní tá a jẹ òun náà ní tá a mú òun náà ní tá a nà òun náà ní tá a lò bẹ̀rù ọlọ́pàá ní gbogbo ẹ̀sìn tó bá wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dábàá wá sí ibi máa núrò máa òun ni ó mà wípé ọyọ kó wò ó dúpẹ́ fọlọ́run bí ọlọ́run ṣe ní kó yí àwa ma àti bó ṣe yé wa tó a mà wípé ọyọ ká máa dúpẹ́ fọlọ́run ọba yìí ní gbogbo ìgbà ni àwa wá dúpẹ́ fọlọ́run ọba náà sì yín ìkẹ́ ìgẹ̀kùn wa bá anabi sallallahu alaihi wasallam anabi tọ́lọ̀ ọ̀ràn wa sáyé láti lè wá sàlàyé ọ̀nà téèyàn lè rìn téèyàn lè fi soríire ayé àtàlùkìyàmù ìyẹn ló bá a tó fi kẹ́sí pé ńgbà tọ́lọ̀ ń rán ànábì náà wá sáyé kò kàn ní kó wá lásán ó fún ní ìwé òfin tàbá gbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ṣáájú a fi ìwé òfin náà a fi jọ mánúà tó ṣe wípé gbogbo nǹkan tá a bá ti rà yóò fún wa ní mánúà tá a máa fi lò ọlọ́run tó dáyé ó rí wípé ayé yìí bóun ti dá gbogbo àwọn nǹkan tóun kó síbẹ̀ béèyàn bá ní mánúà tí ó máa tọ́ni sọ́nà èyí ó sì lò ló bá tóbi jẹ́ sí wípé asọ́njọ́ náà lọ́hùn pé ibi tí wọ́n ní ká rọ epo sí nínú mọ́tò bẹ́yẹn bá lè fèsì ṣe mistake tó rọ omi síbẹ̀ láì pé mọ́tò wọn ò ní lọ mọ́ tí ò bá tẹ̀ kó padà bá a débi kó lọ náwó lé mẹkáníìkì lórí ẹ̀ àbí wọ́n ní ká máa rọ ọ́ọ̀lì sí tó ń wá sùsù wípé ẹ̀dá kun ọ́ọ̀lì tí wọ́n ní ká máa rọ sí ilẹ̀ ọ́ọ̀lì ní tí wọ́n jù pẹtrol yẹn bá mi tà síbẹ̀ lítà mélòó ni ẹ̀yà ìdúgba lítà mẹ́rin àbí lítà márùn ẹ̀ bá ń lọ lítà márùn sí kó kú jàre lórí kó wò ní kí o kó bẹ́ẹ̀ tẹ́jì ní òkè lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ lé ayé rí wọ́n tó o bá ti tẹ̀lé mọ́nú àtọ́lọ́wọ́n bá lè fi ọlágbélà nẹ́bì lọ́wọ́ ti ṣe àlùkò hàn ó túmọ̀ sí wípé ó ń lásídẹ́ǹtì láyé ó forí pa ó fọrùn pa ó fẹsẹ̀ pa kọ́dà gbogbo ara ló fi pa tọ́run fi bàjẹ́ mọ́ lọ́wọ́ pẹ̀lú. àníbi wa yìí òun lọ́lọ́ ní kó wá sàlàyé fún wa gbogbo manua tí gbogbo nu manua yìí á rí i pé nígbà míì náà máa bẹ tí wọ́n fi manua sí àwọn kóòdù kan tí wọ́n fi dé yìí. nǹkan tí mo sọ yìí bó ṣe rí nìyẹn kó gbogbo tí kò gbé èbó tó àwọn ọmọ náà mi bẹ òní gbọ́ yé àti kó gbé lọ́dọ̀ àwọn tí wọ́n kú àsìkò láti lórí ìkànnì ìyẹn ló bá tó fi ṣe gbà míì tó bá lọ sọ́sìpìtì tí dókítà bá ra kọ̀ kankan fún ọ kó o délé kọ káàdì onídọ̀ onímọ̀ ọ̀dà sáńdẹ̀ ṣùgbọ́n tó bá ti gbé lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ àwọn ti mọ kóòdù náà fi di àwọn nǹkan yẹn mọ́lẹ̀ àwọn kóòdù wọn yẹn wá ní ànábì lọ́wọ́ ọ̀dà sáńdẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òun lọ́wọ́ ọ̀dà sáńdẹ̀ gbogbo ẹ̀ káwọn ọ̀pọ̀lọpọ̀ kò sí kàtíyà tọ́lọ́wọ̀n sàrífà náà bẹ̀rẹ̀ anabi náà ṣàlàyé àwọn kan yìí sọ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà náà ṣàlàyé rẹ̀ fáwọn tàbíìn òfin dórí àwọn tábì tàbíì òfin dórí àwọn àfáwà ẹni ẹni ṣáájú ọlọ́mọsàbà wa sàn àfáwà náà lẹ́sìn lórí fáwọn sàmánì ẹ̀sìn lórí bákan náà àwọn òbí tó bí wa dunu gbogbo gbà ọlọ́run musa ń bá wa ṣe fún wa bẹ̀rẹ̀ àmì ti yára fún ọ̀rọ̀ míì. bàbá wa ìmáàmù àgbà fún tilé tó pa Àkúrẹ́ bí a ṣe wí nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ náà nù wípé ìwọ lè ní mbò mí o ṣùgbọ́n àwọn ò ní lákùrẹ́ wa tá a wà yìí pé nọ́mbà nọ́mbà wán tiwa lákùrẹ́ tiwa bí nọ́mbà wán tiwa òun náà ni bàbá wa àdòdó alimam alhaqib asheikh abdulhakeem yayi akóredé àlùbáríkà ọlọ́run mọ́sàn-án bá wà pẹ̀lú wọn o ọlọ́run má jẹ́ kí wọ́n ṣubú láéláé ọlọ́run má jẹ́ kí wọ́n ṣubú láéláé gbogbo jíjẹ mímu níná lílò lílọ bíbọ̀ ọlọ́run sà pé kó máa jásí rọrùn fún wa bèrè àwọn ti yára àwọn ọ̀rìn bá a ti wá tọrọ fún wọn yìí bẹ́ẹ̀ la tọrọ fún gbogbo àwọn tí ń jẹ́ àyínmà tí wọ́n dúró lórí tọ́lọ́run ìlànà tọ́lọ́run ìlànà tànàbí wa Muhammad sallallahu bákan náà látòrí amiru tí wọ́n jẹ́ àmírù central bank ó fi dórí gbogbo àwọn òmàrà nínú àwùjọ yìí ọlọ́mọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́mọba sábà ṣàbójútó yín gbèrà mi ti ya àhámọ̀ràn míì bákan látọ̀dọ̀ àwọn bàbá wa sọfíọ bello ẹ ẹni tó bá ti jẹ́ ni eré bí tí wùkọ́ dàgbà tó kọ́ ló fi ẹlẹ́nu dúpẹ́ ẹni ọba ti jẹ́ ni eré bí tí wùkọ́ dàgbà tó ẹ ti ẹ̀ bẹ́ẹ̀ gbàgbé pé kẹyẹ tí wọ́n kọ́ máa kú ẹ yóò tún pè lẹ́nu bó ẹ kọ ẹnu rẹ sí rí nìyẹn bó kọ ẹni rẹ bí fi rí nù ni ọlọ́run tó ṣe yín àgbàlagbà dáadáa apadà sí ikú ọlọ́run kọ́ mẹ́tò tó ṣe yín láéláé bẹ̀rẹ̀ àmẹ́tí yá ara hàn rọ̀ míì gbogbo bẹ́ẹ̀ tí máa ṣe láwọn àyè kọ̀ọ̀kan gbogbo ẹ̀ kò pamọ́ fọlọ́run o kò pamọ́ fọlọ́run ọlọ́run sì mọ tí ó fi san yín lẹ́sàn-án rẹ̀ ọlọ́run abẹ ọlọ́run bá lè fi ọlá náà gbogbo àwọn nǹkan tẹ́yìn náà tún fi sábẹ́ àníyàn lórí àwọn dáadáa dáadáa tẹ́ ń ṣe ìlè ọlọ́run kọ́mọ̀jẹ̀ fọ àníyàn yín lórí ẹ̀ bẹ̀rẹ̀ àbàtì ya alhamdu rahman lórí gbogbo fámìlì yín lápapọ̀ bẹ̀rẹ̀ àbàtì ya alhamdu rahman gbogbo ẹ̀yin jama wa tí ẹ wà ń kalẹ̀ kúrẹ́ àsìkò gbogbo yín pátá òun náà ni a kí o gbogbo yín pátá òun ni a kí ká máa dá akọ yín lọ́kọ̀ọ̀kan yóò fẹ́ pẹ́ wa ẹ̀sà mójúkúò ẹ̀sì ṣe àforíjì lórí ẹ̀ kí ọlọ́run kọ́mí sàbàwà sí ń kálukú lẹ́sàn-án lórí bẹ́ẹ̀ náà la kí àwọn ìyá wa tí wọ́n bẹ́ ń kalẹ̀ ọlọ́run kọ́mí sàbàwà gbogbo wa náà ìjókòó yìí kọ́lọ̀ kọ́lọ̀ wa kà sínú ọ̀kan nínú òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa. برامتي يا arhamar الراحمين. agbani tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àmínú ti mẹ́nu bá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan òun náà la pè ní al-muqaddima fi ilmi al-fara'id aw fi al àwọn introduction láti ṣàlàyé ní ọba sókè lórí. òfin Islam nípa ogún pínpín kí ni Islam sọ nípa ogún pínpín nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tó ń lọ ṣáájú àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ibi tí ó dá mi lójú pé a ti dúró níjọ́ náà àyà yẹn náà la ó padà sí torí òun là ń bá bọ̀ ká tó wọnú àwọn nǹkan kọ̀ọ̀kan. kí la kọ́ bẹ́ẹ̀ bí dira wa òun ni kó kálukú wa ká mọ̀ wípé ntọ́lọ́hún bá sọ kò sí ní tó lè yí padà o tá a bá ti wá gbà yí pé kò sí ní tó lè yí padà ìgbàgbọ́ wa náà gbọ́dọ̀ dúró lórí ntọ́lọ́hún bá sọ ni òun làwọn bí sàlàyé fúnra wa náà àwọn dánilẹ́kọ̀ọ́ tó ṣáájú. àwọn ìpín kọ̀ọ̀kan nínú ogún pàápàá jùlọ nínú sóràtò nìsà adékòye wa nínú àwọn bíi àyà ẹlẹ́ẹ̀kọkànlá àyà ẹlẹ́ẹ̀kejìlá àwọn ìpín kọ̀ọ̀kan tí ó kan bàbá tí ó kan ìyá tí ó kan àwọn ọmọ ìyá ẹ̀rí tó yẹ pé kan náà lọ́jọ́ ni tí bàbá ni pọ̀ àwọn ṣùgbọ́n nínú ìdá afẹ́fẹ́ fún wa lórí eléyìí oníkámọ̀ yìí pé gbogbo àwọn akẹ́tà ń sọ yìí bọ́lá wọn bá lè fi ọlá ti fi yìí bọ́lá ti fẹ́ kórí náà nù ní gbogbo ẹni ò bá wá pín bọ́lá ti pín ó lè jẹ́ okùnfà tó ń tọ̀ wó rí ìyá ọlọ́run kódà níbi àwọn àyà tá à ń kábọ̀ àwọn àyà ńlá fẹ́ kà fúnra wa ó lè sọ èèyàn di ẹni tí ó di èrò náà níjọba ìlànà ìyá wọn a sì máa sọ fúnra wa bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe ròyìn ìyá aná tó gbogbo àlá máa ń gbọ́ eléyìí wà ní lè jẹ́ kẹ́nìkan wá fẹ̀mí balẹ̀ yìí pé à ṣebí ìyá aná ni òun lè mánéjẹ I can manage it never kò ṣeé ṣe agbára rẹ̀ ọ̀ka o ìyá aná ìkọjá ntẹ́ẹ̀nì kan lè sọ ikú òun lè manage ẹ̀ kò sí òun ẹ̀ manage òun lè manage ẹ̀ rárá tó bá yẹ kó bá fẹ́ sọ fún akọ lè manage ẹ̀ nígbà tí kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ nìyẹn ìsáná sáà orí kánú kó wá rárá gbọ́wọ́lé láàrin ten seconds lásán tó bá lè mánéjì eléhùn tó ṣe yóò tó gbé kú mbẹ àkọ́kọ́ máa kà í pé òkúra ìwé iná ìwà nì ó kọjá ilé ìdáǹsọ yẹn lànà bí lóyún fún wa yí pé kí náà wọn tó lè kà á sí kóun rí nǹkan jẹ ẹrí kó tó lè sọ pé òun rí nǹkan jẹ ẹni tí ó wọ náà eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ ọgbọ́dọ̀ tó fi tó òkè ojú bẹjàmá eyín kọrẹ kẹlásì yóò tóbi yóò tó òkè ojú gbogbo àwọn àti ẹmọ òkè ojú ọ̀pọ̀lọpọ̀ àmọ́ òkè dàrí ẹ wá lẹbi sọ àdébìnrin eyín kọrẹ kẹ ọmọ ẹná yóò tó òkè ńláńlá abẹ́rìnká nígbà tẹ́yìn kọrẹ kẹ bá tókè ńláńlá kó o lórí bẹ́ẹ̀ tó kó àdùn ara bẹ́ẹ̀ tó. èèyàn dáná ju títò ìròyìn kalẹ̀ tí wọ́n wá ju pépà kékeré kan síbẹ̀ ẹ̀ lè pépà wọn ẹ̀ kàn ní kọ́kàn kálẹ̀ kan náà ẹ̀ sì wá ju wọn lẹ́nu bẹ́ẹ̀ lára yìí bẹ́ẹ̀ ló wọ́n sì rí nínú náà. ìyẹn ló bàa tó ń gẹ́ pé anábì gan sọ́kọ́ lọ́wọ́ àríwọ̀ sọ́kọ́ anábì fún wa ní ìròwó kúrò àdìsí mi. anábì ní iná ọ̀pá ìwé ọjọ́ kan pariwo sọ̀rọ̀ náà wà rẹ̀ yọ náà a akala báàbí báàbọ̀ àwọn apá kan nù mí náà tún jẹra wọn jẹ̀mọ́ tí ìbáṣà nẹ́bí lọ sọ̀rọ̀ yìí dàbá mi ṣe ìbéjì lórí ẹ̀ ṣùgbọ́n lọ́tà nẹ́bà ti sọ tá a sì wádìí ẹ̀fà nẹ́bí sọ bẹ́ẹ̀ lóko àgbọ̀rọ̀ ṣe ìbéjì gbà yìí. àbí ni iná pariwo lọ sọ̀rọ̀ náà pé àní àwọn apá kan nù mí náà tún jẹra wọn kábílẹ̀ bẹ̀bí ní ìsìnkú ṣe lágbàá tó àwọn àti jẹra àwọn tó tún jọra wọn. nígbà tí ó wá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run á ní ọ̀dà àtàṣe ni wípé yé ń fún ọ ní nàfàṣẹ́ yìí nàfàṣọ fìṣìdá wà nàfàṣọ fìṣẹ̀ mímí méjì kan máa wá tí mímí méjì yìí bá ti wá òun ni ó lè jẹ́ kí. nígbà tá a bá ti tóorùn mú ha ha ha fa ápùlì dúró bí sọ̀rọ̀ wọn sọ pé ká máa lọ ìwé dúkùrì lára díẹ̀ láwọn àsìkò ìgbà kan tá a bá rí pé òun yẹn mú ha ha ha pọ̀ eléyìí nínú fíkìú láti máa kọ kí la fẹ́ lò lábala eléyìí ni wípé kábí lè mọ̀ bí iná tá a rò yìí ó ṣe lágbára tó kọjá kẹ́nìkan máa wá sọ wípé àhàhà sọ̀rọ̀ ọ̀nà lẹ́wà sọ lẹ́wà kà fún báyà agbónádẹ́rọ̀ ń bẹ̀ agbónádẹ́rọ̀ ò ló tó ta wí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó ta wí bẹ́ẹ̀ bá wà mọ gbogbo eléyìí ìtọ́nà ló lè sọ ní tèmi nánà nínú rẹ̀ lọ́rọ̀ pínpín wà téèyàn bá ti pín bọ́lọ̀ tó fẹ́ ká pín tọ́wọ́ á rí bẹ̀yẹ wá jìnà sí gbogbo tó lè rí gbádùn láyé ní gbogbo ìgbádùn kọ́ wá dà gẹ́gẹ́ bí ìgbádùn tàbí jẹ́nà olùgbẹ́mi tá a lè sọ wípé ẹni tá a lè kà á sí pé ìgbádùn rẹ̀ gbọdọ̀ pọ̀ jù láyé náà nù nù náà ní pẹ́sidẹ́ntì ìyẹn nínú àwọn fásilítì là ń sọ tó táwọn sọ̀rọ̀ nípa ìgbádùn míì náà gbà míì pírẹsẹ̀ntì lè má gbádùn tó ọlé rẹ o torí pé gbogbo àwọn nǹkan tí pírẹsẹ̀ntì ń fèsì gbà míì òun lè má rọrùn àbí ṣùgbọ́n wà nísìn kọ́ bọ́ọ̀lù rẹ̀ kọ́ bọ́ọ̀lù rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títí mọ́ tí mọ́tò ń pariwo gan-an ọgbà àgbà ó ti sùn lọ torí pé kíni ẹ̀mí rẹ̀ balẹ̀ kò sí tó lé kò sí kàkà tí dààmú ẹ̀ ṣùgbọ́n òní wọ́n bẹ́ẹ̀ sùn gan-an lótò rántí kàkà àbẹ́yà ti sáyìn kìíní kan èyí wọn ò dé wọn dé bọ́ọ̀kà balẹ̀ ló bá tó ń gẹ́sí pé ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ló wí àárẹ̀ lọ́la ṣùgbọ́n ká pé àwọn fasiliti láyé mi ẹnìkan ò lórú ẹ̀ kódà níbi kò lè rúwú yẹn nínú báyẹn nìkan tó mo fẹ́ ṣerú ẹ̀ sọ́tá tọ́wọ́ wá rí bẹ̀ tó yẹ kó bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ ìbálẹ̀ mi ti rìn àlejò ńlẹ̀ yìí náà eléyìí náà tó ń dé yóò sojú kòkòrò gbà kódà kó ti pé nípa àlámà lọ́rọ̀ tó ń gbé náà ní kókó tí mo gbọ́dọ̀ sojú kòkòrò tí ra lè fi dàgbà. ìyẹn ni ọlọ́run bá lè pẹ̀lú àti tí ń kàwé fún un wọ́n wọ́n máa ń yí sí ní ńlá àwọn àṣúwẹ̀

bàbá alẹ́ lòun jẹ́ ni tó yẹ pé bọ́rọ̀ bá délẹ̀ òun náà lòun jẹ́ abẹnugan òun ọ̀gbọ́dọ̀ ṣàbòsí torí pé òun wá lìjẹ́ náà torí pé òun wá ilé gbére tó sì jẹ́ pé ìjẹ́ gbére rẹ̀ yìí ìkẹ́ ìgbádùn lòun máa rí bẹ́ẹ̀. bọ́lá bá wa sọ abala kínní yóò sọ abala kejì ọlọ́run ni wàmí yàtì là ẹ̀ ń tọ́ bá ní ntọ́lọ́sẹ̀ wọn tẹ́wọn lọ́rùn ẹ̀rí ẹni tó bá ya pa àṣẹ ọlọ́run tó pa yìí ẹni tó bá ya pa òfin ọlọ́run tó lọ́n gbé kalẹ̀ yìí tó ní tòun lòun ó ṣe wa rasula tó sì kọ àlàyé ànábì tó ṣe lórí àwọn nǹkan wọ̀nyí wàyàtà àjà ojúdà tó wá kọjá àlà òfin ọlọ́run sẹ́ni àwọn ìbára aláwọ̀ abọ́rọ̀ mọ́ sí gbé ọ̀rọ̀ kalẹ̀. pẹ̀lú bá ànábì ṣe tú ọ̀rọ̀ wọn yẹn ẹni bá gbọ́ lárúbá ọ̀rọ̀ yóò tún e dáadáa pẹ̀lú bá ṣe máa fún wa. wáyà tá a da ẹni kò ti dá kọ lókè tẹ́lẹ̀ o ọwọ́ àti bẹ́ẹ̀ lè wáyà tá a da nkọjá kó làwọn ẹni kọjá nígbà ní inú àwọn tí ọlọ́mọkùnrin pẹ̀lú ẹ̀ nínú dúkìá bàbá ẹ̀ àbí nínú dúkìá ìyá ẹ̀ ìlàjì lòun nìkan gbà nínú ogun tẹ́nìkan wá wò sùsù wípé áà òṣèlè jẹ́ bẹ́ẹ̀ àníkún bẹ́ẹ̀ kò sí tí ó ṣe kò lágbára kíkà kò sí tó lè ṣe ìta bá fún un náà lọ́gbọ̀dọ̀ gbà kọ́dà wọ́n ti gbé wọ́n ti gbé jòkó lẹ́gbẹ́ àbíkọ̀ tí ọlọ́run tí ọba tí ọlọ́run bí wàá lọ́kọ́ tó bá wọ̀ ọ́ wọ́n bá wọn bẹ̀ kò sí ibi tó lè lọ́lọ́tọ́ tó bá wọn bẹ̀ bọ́ bá dé bẹ́ẹ̀ wọ́n lè sọ wọn gbà lọ́ bẹ̀ wọ́n lé ní o ẹ̀rí sẹ́wọ̀n pé ibi tí a lo orílẹ̀-èdè kan kọ́ lọ́nkọ́ bá wa tún lè lè wá sí bẹ́ẹ̀ nìkan bá sàbùrù náà bọ́ bá dé ó sì mọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn àwọn olóògbé nígbà tó bá dé bẹ́ẹ̀ agbára àwọn olóògbé gan tó fẹ́ẹ̀ mọ́ kàrú àwọn táwọn sọ wọ́n tún wọn sọ wọn gbà àwọn tó mẹ́jọ wáyé sẹ a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì ti lọ́nà ọjà ọ̀dọ̀ àtọ́ jù yín lọ àwọn tí ọ̀bọ̀ mú wọn ni nígbà wọn bá dé àwọn ọmọ wọn pé tẹ̀mẹ́tà sì pẹ̀lú ọ̀rọ̀ ẹ ẹ ẹja ẹ ọpọlọ ọbẹ̀ sápọlọ ọbẹ̀ tẹ̀mẹ́tà bẹ̀ wọ́n a nígbà tí wọ́n yàn ọjẹ tó tún nípa ọmọ ìbẹ̀bẹ̀ lórí tí wọ́n yàn ọjẹ òun ká dúró náà tí wọ́n á mú kọ́ kó náà wá jókòó eléyìí wá ní ọlọ́wọ́ bá rí pẹ̀lú àwọn ìṣòro àti pípẹ́ ní àwọn tó wá rí bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ lágbáni lójú lórí dúkìá ẹ̀rùn ẹlẹ́ni àbí lórí tó ẹ̀kọ́ tó sẹ́nìkan nípa ogún. abẹ́ni wọ́n pè mú tó yẹ pé lábẹ́lẹ̀ ló ti lọ lè ṣe aburú kan táwọn ẹ̀dá èèyàn ọ̀mà sẹ́mi pé ọlọ́run sọ fún wa lókè pé àlímú òun mọ̀ o táwọn ọ̀gbìn ayẹlẹ́ kìkìlá tó fi parí ẹnu pé àlímú kò ti ń ṣe òun mà ẹ̀yà àwa náà nígbà wọn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wa wọn nígbà tí ń yọ ọ́ só bẹ́ẹ̀ náà là á máa yọ ọ́ gbọ́ wọ́n ara yọ ọ́ só ni àwọn yọmọ wa kéré àyè sí tẹ dákẹ́jẹ́ báwọn ṣé kéré pẹ́ ń so ọ̀rọ̀ ìṣó rẹ̀ wọn ò dún ṣùgbọ́n bọ̀ tẹ̀lé yọ ọ́ sóun náà àyàn kíyèsí pé à ah, bẹ́ẹ̀ bá ṣe báyìí ọjọ́ bí gbàtẹ́yàn so nígbà tó wà tó wá yá yányá tásìrì ìjọba wa tú òórùn rẹ̀ wà nù jáde. ó wá ṣe déédéé pé kí ni o bá a ti ń yọ là ń yọ wá kọjá kó o tó ṣe é gan kó o tó rò ó ti mọ̀ kó o sì sọ́tán ló fi pẹ́rẹ́ ní àlímù ó ti mọ̀ pé ń tọ́ yà ló jẹ́ kí iná tóun náà dá kalẹ̀ pé wà bẹ̀. ṣùgbọ́n torí eléyìí ọlọ́wà ní gbogbo tó wá kọjá ẹnìkan kódà tóun náà bá wọná họ́ọ̀lì dáńfí á òun náà máa bẹnu náà lọ gbére ni o abẹ́ ìdìbò ọlọ́wà ni wàhálà wà dáàbò mọ̀ èyí ẹtù wọlé wọn pàtó bá rò ìtàlìjánà lẹ́ẹ̀kan olùwàdáálì kàlífàwùzọ̀lá àbí òun lè rìn jẹ́ tó tóbi jù ọwọ́ ní ìyá aná tí ọmọ wà fún tọ̀hún olùwàlá wà dáàbò mọ̀ lẹ́yìn ìgbà tó bá wọlé tán àwọn ìyá kan títún máa ń sọ ẹni dèèyàn yẹ̀yẹ́ yóò tún máa wà kó ń tọ̀ ń bẹ̀ torí ìdí eléyìí tó bá yẹ pé lẹ́yìn náà lèyẹn bá gbọ́ téèyàn ti mẹ́mìí wípé ìyẹn fẹ́ wọná ìyẹn fẹ́ déèyàn yẹ̀yẹ́ jọ̀gbẹ́dà lè kíámà ó gbọ́dọ̀ mójútó ìtọ́jẹmọ́ ọ̀rọ̀ ogun bó bá ti gbọ́ wípé báyìí ni kó sì dì mẹ́mìí pé èmi kọjá àlà òfin ọlọ́run bẹ̀ tábà wá ma eléyìí ká tó wá bọ́ sípa ó máa pin náà a ṣàlàyé fúnra wa ṣáájú wípé ní a ní àwọn kankan tá à ń pè ní alùpùpù alùpùpù alẹ́kọ̀ọ́ bìtẹ́ríkà márùn la pè é àkọ́kọ́ bẹ̀rẹ̀ tá a mọ̀ sí mọ̀ owó náà tètè yìí níta fi sèpalẹ̀ mọ́ òkú ńlẹ̀ gbogbo tá a bá ní ta fi sèpalẹ̀ mọ́ òkú ńlẹ̀ nínú tó kú bá ní tá a bá ti rẹ́ni tó fọlọ́ntíà lórí ẹ̀ kó ń gbé nǹkan yẹn kalẹ̀ á yọ tó kù sílẹ̀ náà àkọ́kọ́ nìyẹn kó tó lè ti pàápàá máa bíbú ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ òun náà ní tá a mọ̀ sí àlòkù olùmọ̀tà alẹ́kọ̀ bí àyìnì tẹ́ríkà ntó ní wọn ṣe papọ̀ mọ́ ntó kù gangan àwọn ẹ̀tọ́ kan tó wà lórí tó kù òun la má pẹ̀lú ẹja náà gẹ́gẹ́ bí ránù ìyẹn ni kí wọ́n ti lọ lè fi nǹkan kan yáwó kalẹ̀ wọ́n gba nǹkan yẹn náà padà kó tóbi wọ́n ní tá a mọ̀ sí alukukul murisala yìí òun wá pín sí méjì òun náà ni ẹ̀tọ́ tó wà lórí ẹni tó lógún gan-an ẹni tó yẹn wà lórí ẹ̀ òun là ń pè ní kí ni o alukukul alukukul àwọn jẹ́ méjì àkọ́kọ́ ń bẹ̀ ní jẹ́ ti àdàmí ẹ̀tọ́ tèèyàn eléyìí yàtọ̀ sí ránù ránù yíyá nǹkan pé èèyàn fi nǹkan kan dógò èèyàn gba nǹkan kan ṣùgbọ́n ó fi nǹkan kan lẹ̀ ṣùgbọ́n eléyìí tó lọ yá tó fi nǹkan kan lẹ̀ eléyìí ni òkúkú àlùmọ́sálà àbí bíi kéèyàn jẹ́wọ́ lé kọjá tẹ́nẹ̀tì àbí kó ra nǹkan kan láwìn tí ò ti sanwó ẹ̀ nínú tó bá fi ilẹ̀ wọ́n yọ nínú tó fi ilẹ̀. èyí tó jẹ́ ti òkúkù lọ ẹ̀kọ́ ọtọlọ́run òun gẹ́gẹ́ bíi pé zaka ti wọnú owó ẹ̀ kò tí ì yọ wọ́n bá yọ àbọ̀ jẹ kàfàrà àṣẹ̀kọ́ oríṣiríṣi ni kàfàrà nínú àwọn kàfàrà tá a máa fowó yọ yọ yọ àwọn nǹkan àsọ́ọ́lẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹni tá a bá fẹ́ ṣe wà síyà fún jẹ́ kan nínú ẹni tí ó jogún tẹ́lẹ̀ jẹ́ kan nínú ẹni tí ó jogún à ń bọ̀ wá bẹ̀ fáwọn olólè jogún lọ́kùnrin àwọn jogún à ń bọ̀ wá bẹ̀. ẹlẹ́ẹ̀kejì kọjá wa ń tọ́ọ̀dù tí òkú fi ilẹ̀ asàlàyé lélẹ́lẹ́ náà yìí pé nítorí tá lẹ́yìn ìgbà tá a bá yanjú àwọn àlòkùnkùn tá a lè mẹ́tẹ̀ẹ̀ta wájú nìkan ni o báyà bẹ̀ láti yọ ntàbí pín ntàbí palẹ̀ mọ́ òkun lẹ̀ báyà bẹ̀ láti yọ ntọ́jẹmọ́ ránù ìdógò tó ṣe ìbẹ̀wò yẹn láti yọ báyà bẹ̀ láti yọ owó tó jẹ nìkan bákan náà báyà bẹ̀ láti yọ àwọn ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run tó yẹ kó yọ ọ́ bẹ̀ lẹ́yìn ìgbà tá a bá yọ gbẹlẹ́ ìtàn láti bẹ ẹni náà lọ a lè bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan lórí bọ́ọ̀dù wa ń bẹ̀ nínà kálá yìí lọ́ba lè yé wa dáadáa. lákòókò lọ́wọ́ àti ìlànà yẹn nígbà tí ó and eighty thousand òun náà ní tá a nínú ogún tọ́wọ́ wá rí ẹ̀ta wá ti mọ gbélé òun náà àwọn tí wọ́n á jòkó lẹ̀ wá ń fáwọn òkùnkùn kẹ́ ẹ tó tún pínpín náà ẹ̀yin tá a rí sàjọpẹ́ ẹlẹ́fẹ́ ẹ̀yin a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ yìí pé àwọn àwọn ń jogún gan àwọn ọkùnrin káwọ́kọ́ lọ bẹ̀ tó ọba ti bọ́ọ̀lù sọ́kàn nu eléyìí kún lẹ́nìkan kú ọwọ́ yìí pé ah ẹnì yìí ah ẹ kí nǹkan ẹ kí nǹkan kí nǹkan kí nǹkan sọ̀tì wa kọ́ sọ̀tì wa lápò ní báyìí ọba tó jáde àdúgbò rẹ̀ yìí tọ́pọ̀ rẹ̀ ìkọ̀kọ̀ lọ́mọ́ kàn wọ́n inú àwọn kan tí wọ́n kọ́kọ́ wò ní pé tó ọba ti sínú àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí kò sínú ẹ̀ tó lè jẹ̀rẹ̀ kan lógún ẹ̀ lákọ̀ọ́kọ́ náà nìyẹn kó tún wá lè padà wá náà àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí kó tún jogún o àwọn àlàyé ló jẹ́ ká gbọ́ yé jẹ́ ọmọ sókù àlè ibnu ó lè jogún bàbá rẹ̀ tó kú lè ibni ọmọ ọmọ ẹni tó kú bí ó lè jogún ẹnì kejì ẹnì kẹta òun náà abu bàbá bàbá ó jogún ọmọ ẹ nígbà tó bá ní kọ́ ọmọ rẹ̀ sí bàbá bàbá náà lè jogún ọmọ ẹ ni nígbà tẹni tó ọmọ náà bá sí láyé ti ń orí mẹ́rin nínú ẹni tó tún lè jogún òun náà lẹ́ta mọ̀ sí àlẹ́ àkùṣẹ́kì bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bí yín à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà o kọ̀ǹdíṣàn kan mọ́jú wọn padà jogún wọn rárá o ṣùgbọ́n gbà tí ọ̀wá ti sí kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ o lè jogún wọn ní márùn àlẹ́ àkùlẹ̀ àbì bàbá nìkan lọ́jọ́ bí yín kò sí ìyá ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé sẹ̀rásìlámù sọ fún wa náà ni pé àyè wà islam ò sọ yí pé dandan ìyàwó kan àwa pé dandan náà tó náà bá tòun wò lágbára jẹ ọ̀kan lọ ká pé dandan lọ fẹ́ méjì wù láti láwùjọ fọ ìmúná tó bá jẹ pé ọba ti lágbára jẹ ọ̀kan lọ máa wo ẹyọkan rẹ náà wọ ẹnu àtẹ rẹ nígbà tí àwọn àléébù dé ọmọ tó bá sì lọ́kùnrin bákan náà yìí wáyé ó jẹ́ pé ìyá nìkan ni ó dà yín pọ̀ bàbá lè má dà yín pọ̀ yálà bóyá bàbá tíyàwó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ bàbá yẹn ti jáde láyé ó padà tún wá lọ lè fẹ́ ọkọ míì ọmọ tó bí fún bàbá tà kọ́kọ́ àti tó bí fún tẹ̀ kejì wọ́n máa pè wọ́n ní ọmọ ìyá ṣùgbọ́n wọ́n sọ bàbá ẹ wá wo Islam ká tó kú ọmọ ẹ̀wọ̀n eléyìí náà máa dá wàhálà lẹ láwọn àbòmí ẹ yìí sọ̀tà ara yín o níta fẹ́ mú jáde gangan nìyẹn Islam ń so yín pọ̀ wípé tẹ́ ẹ bá kú ẹ lè jogún ara yín nígbà táwọn nǹkan kan bá fà ẹ lè jogún ara yín nítòsí mú yín pa ẹ lè jogún ara yín ó túmọ̀ sí pé ẹbí náà ní nìyẹn kọ́ wá gẹ́sí pé à ẹ̀ tọ́ pé àbí ìtọ́ pé báyà lápẹ́júwe bàbá ìyá rẹ̀ kọ bàbá tiẹ̀ lẹ̀ ni báyà nǹkan kan ló ṣẹlẹ̀ wọ́n lọ lè fẹ́ bàbá atẹnitọ̀ ń wọ́n wá rí wọn gẹ́gẹ́ bí pé ní à hmm, bàbá rẹ̀ tó gba tó gba mọ́hún lọ́wọ́ bàbá tó ń ọ̀tá làwọn ó sì jáde láyé ẹ̀ gbọ́dọ̀ sọ̀tá jáde láyé o ẹ̀ sọ̀tá ara yín o gbogbo ntọ́ wà bẹ́ẹ̀ parí ẹ̀ ni o àárín gbọ́dọ̀ dán ni o lórúkọ ẹbí nìyí akálàsí táwọn akẹ́kọ̀ọ́ bá ṣe mùsùlùmí ẹ̀ lè jogún ara yín. tọkàn yìí bá ṣe mùsùlùmí ṣùgbọ́n ìwò wo sí pé ẹ̀jọ́ jẹ́bi àǹfààní pé ẹ̀jọ́ jẹ́bi méjì wà láàrin ara yìí. bákan náà ibnu afi sheki ọmọ tí ọmọ ìyá ọmọ bababa bi bí tóun náà jọkùnrin bẹ́ẹ̀ náà ibnu èyí tó kó òun ni amu ìyẹn ọ̀nkù àárẹ̀ tí wọ́n ti lọ́n kò ti yé wa báwọn pé ní ẹni tó jẹ́ àbúrò bàbá àyàn abẹ́gbọ̀n bàbá àyàn lọ́kùnrin ẹ pé yá kàn náà wákàtí àdúgbò bí bàbá àyàn àtúntọ̀ abẹ́ni tó yẹ pé amòyẹn lè lábì ni bàbá nìkan lọ́jọ́ dà wọ́n pọ̀ ìyá ọ̀jọ́ yín pọ̀ ìyá ọ̀jọ́ wọ́n pọ̀ bákan náà ọmọ tẹ́nìyẹn bá bí èyí tẹ́ pé bàbá dà wọ́n pọ̀ ìyá dà wọ́n pọ̀ bákan náà èyí tí bàbá nìkan dà wọ́n pọ̀ ọmọ tóun náà bá bí wọ́n lè ara wọn mo rò pé kó ti pé fourteen báwọn èyí tí òun pé fifteen ọkọ ó lè jogún ìyàwó ẹ̀ mo rò kó ti pé fifteen káwá pé gbogbo àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí péjọ jẹ̀mọ́ àwọn gbogbo wọn náà àwọn kankan tá a padà ṣàlàyé fún wa tá a mọ̀ sí àwọn asbab ìdí tó lè múyàn jogún àwọn shurut àwọn májẹ̀mú condition tó lè múyàn jogún gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ àrímọ̀ wa ní olè eré ti ń bẹ́ẹ̀ àwọn àríkánù lè eré ti pé síbẹ̀ àwọn orígun ogún gbogbo ẹ̀ ló pé síbẹ̀ gbogbo àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí náà wà wà mẹ́ẹ̀ jẹ́mọ́ àwọn mẹ́ẹ̀ẹ́dógún lójoojú àwọn mẹ́ta péré náà lójoojú gbogbo àwọn twelve yòókù àwọn kan wà ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ bá wọn pé tọ̀ ẹ mọ́jà sí o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀rù ẹrẹ ti pé ogun lè múyàn o ogun sì lè múyàn wà lìjẹ o wàá sì táwọn ọmọ sí fún un ẹ jà sí o ẹni wàá fẹ́ wà lìjẹ náà nu ẹ jà sí o torí pé ẹni tó kúkú ṣiṣẹ́ rẹ̀ dà òun náà ti kú ẹ̀yin náà lọ́wọ́ bá ń o gbogbo àwọn àṣìṣe wọn sì ń nù àwọn náà wọn làwọn náà ọmọ ọmọ bàbá káyọ̀pẹ̀ mú mọ̀ wá ní olè ikú bẹ́ẹ̀ náà níta ń pẹ́ mọ̀ wá ní olè kí ni tó lè kọjú kọ́ ọmọ mọ́jọ kú nǹkan mẹ́ta náà ni àkọ́kọ́ ń bẹ̀ ni wípé wọ́n wá díẹ̀ lọ títí wọ́n rí pọ́ mọ́ wọn ọmọ abú ni kì í sọ ọmọ rẹ òun lọ jẹ́ òkùnfà tí bàbá wọn fi jáde láyé torí pé ó ti fojú sun mọ́tò kan nu mọ́tò tí bàbá wọn ní ó ti fipá bí bàbá wọn jáde láyé lòun fi dìgbà àbó ti fojú sun kọ́mpìnì bàbá ó ti fipá tí bàbá ti jáde láyé òun náà ní ọmọ jẹ́ àbó kòkòkò àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan àbá ni ọmọ tó bá rí bẹ́ẹ̀ á ní man ta'ajjala bi shay'in qabla awani uqiba bi irmani kọ́ ìdá dáhùn àbá máa gbéwá nìyẹn ó yẹ sí pé ń bẹ́ẹ̀ nu àdìsá nàbí náà náà ọ̀rọ̀ mẹ́ta nàbí sọ láyé kò lè kọ́ tìlù tàdé tó wá máa gbé sọ́lẹ̀tọ̀ kan pa àbí wọn lẹ́tọ̀ èyí ń bẹ̀ ń bà lọ torúkọ̀ sáàyè táwọn èèyàn lé léwu kò ní bá ẹni kò ní jogún ẹni yẹn àwọn kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni ìtìláàfù dín ẹ̀sìn wọn bá yàtọ̀ síra wọn tó ti yé bàbá mùsùlùmí ni tọ̀hún kristian ni àbí yẹ̀wúdí ni àbí abọ́gibọ̀pẹ́ ni lóbi kẹ́sìkẹ́lá bala eléyìí gbogbo ẹni tí irú bẹ́ẹ̀ bá jádánwò fún ẹ̀tọ́ tẹ́ ẹjọ́ ní náà nípa ẹjọ́ ń sẹ̀mí láyé o tí kan bá ti fi lé bọ́ sálìkì àmọ́ nu yín ẹ̀ lè jogún ara yín mọ́ ẹ̀ lè jogún ara yín òbí sẹ́lá sílámù sàlàyé ṣùgbọ́n àǹfààní tẹ́jọ́ ní nípa ẹjọ́ wà láyé gbìyànjú ó ṣe wá sí fún ọ wá ṣe wá sí títí ó ti wá fẹ́ jákàn níbi wípé eléyìí bí ó ṣe bá kú nìyí ó sì mọ̀ pé lówó lọ́wọ́ yá a máa yá a máa mọ̀ bó ṣe máa tù ú bó ṣe máa bá a sọ̀rọ̀ tí ó fi ṣe ń tọ́ ọba tó bá fẹ́ fún ọ láyé kó tó jáde láyé ntọ́ ọba rí gbà lọ́wọ́ ẹ̀ kó tó jáde láyé òun náà o ṣùgbọ́n tó bá ti fi lè jáde pẹ́rẹ́ tó fi jáde láyé o ò lè gba dúkìá rẹ̀ yẹn nígbà kíni o nígbà kó o jogún ẹ̀ sàlásìláàmù ni àyè jogún gèfèrí gèfèrí náà ò jogún mùsùlùmí láàyè rísù lè káfíìrù lè wà láàyè rísù lè mùsùlùmù lè káfíìrà ọ̀rọ̀ àdìsá ní àwọn kàmá ni àrík kéèyàn jẹ́ ẹrú ẹrú ò ní wá jogún àwọn ẹbí ẹ̀ yẹ kó jogún ní fámìlì rẹ̀ torí kíni torí pé akótilétà nílùú ọmọ bí nù ogún téèyàn bá jẹ káwọn èèyàn ó tún lè ráǹfààní sí ń bẹ̀ ṣùgbọ́n gbàtọ́ ọlọ́lẹ̀ jogún fámìlì yìí ó tún kó lọ́dọ̀ ọ̀gá rẹ̀ náà ni ó ti tún di Yorùbá ní olówó ẹrú ló lẹ́rú olówó ẹrú ló lẹ́rú àti ntẹ́rú ní àtẹrú àti ntẹ́rú ní tolówó rẹ̀ ní ṣe bọ́bá lòun kó dúkìá kàdé láti lè fámìlì o tolówó ó tún di tolówó rẹ̀ náà nìyẹn òwúlò fún un náà nù àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa tún rí i pé kò sí ń bẹ̀ tó ti yé irú ọmọ yìí yóò jogun bàbá yìí bẹ́ẹ̀ náà ni bàbá tádánwò bẹ́ẹ̀ bá tọmọ rẹ̀ jáde láyé yóò jogun ọmọ ẹ̀ ọmọkùnrin wa ní tiẹ̀ nínú sàrásìláàmù owó òní gbèdéke pé nǹkan báyìí ni wọ́n jẹ tọ́ba láwọn tí wọ́n fẹ́ bá a pín bẹ́ẹ̀ á pa àtọ̀hún nípìn tiwọn òun gẹ́gẹ́ bíi ọmọkùnrin asọba lòun máa jẹ́ àìkúrú àìkúrú nípìn kankan tàwa báwọn tó bá gbà pín ní tiwọn tá a ṣe máa ń yanjú eléyìí náà ọlọ́run kò sí bàbá nígbà bá débi pín tí bàbá bàbá máa ń jẹ ọ̀nà mẹ́ta ni bàbá máa fi jogún ọ̀nà alákọ̀ọ́kọ́ ni jẹ tá à kọ́ má ní ìpín kọjá pé táwọn kan bá ti jẹ ìpín tiwọn tán tọ́ba kù ní oko fún bàbá ọ̀nà kejì òun ni ká fún bàbá ní one over six nínú ogún ìyẹn ni tí ọmọ rẹ̀ tó kú náà bá ti bímọ tọ́ba pàápàá jùlọ tọ́ba wá jẹ pọ́mọ tó bí ọmọ ọkùnrin ni tọ́ba wá jẹ pọ́mọ obìnrin ni one over six náà lápọ̀ fún nípìnlẹ̀ ṣùgbọ́n tó nǹkan kan bá tún padà sẹ́kù bàbá náà lápàdà lọ lè kó fún wọn làá fi máa pé ọ̀nà mẹ́ta ni bàbá máa fi jogún tiẹ̀ táwa lẹ́nì kẹta òun náà ni ọkọ tá a bá ti wádìí tí èso ọkọ yìí lọ́pàyàwó ẹ̀ torí kórí pé ìyàwó ohun ọlọ́run rẹ̀ ó kéjù lọ ọkọ náà jogún ìyàwó ẹ̀ tó jáde láyé nínú àwọn àyàtà tó kọ́kọ́ wa lókè níwájú ọlọ́wọ́n bá àlékè ọlá ní wàhálà kan ní sùkùmá tààrọ́ síwájú fún ó nà wálá rẹ̀ ọba ti ma. yálà fún yín ni àbí fún ọkọ mi ìlàjì tó fi ilẹ̀ náà lẹ́jẹ̀ nu ogun ẹ̀ jàmá à ń tẹnu máwọn nǹkan wọ̀nyí ẹ̀ àwọn organisation tí wọ́n gbé ìjókòó yìí kalẹ̀ àǹfààní ńlá ni ṣùgbọ́n èèyàn péréte ni ó mọ fálù ẹ̀ wọ̀lọ́ọ̀yì fáwọn nǹkan táwọn bá ti kéré mọ̀ yìí tá a ti rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ a ti rí èyí tó jẹ́ sí wípé nígbà tíyàwó kú àwọn tó jẹ́ àbúrò ìyàwó àtàwọn ẹ̀gbọ́n ìyàwó wọ́n ti lọ lè kó igi bá ọkọ lé tí wọ́n lu ọkọ bíi kúkú bíi yé wípé ní òṣèlè jẹ́ sí pé gbogbo property eh, àbúrò àwọn àbí property ẹ̀gbọ́n ẹ̀wọ̀n àgbọ̀n àwọn ó sì lè ràgàbó kò sí nǹkan kan tó lè jẹ́ mẹ́ẹ̀ tó ọkọ lásán wọn jẹjẹ́ láàrin ara wọn kò sí nǹkan bá eléyìí nígbà wọn lẹ́kọ̀ọ́ síláàmù ní wọn lẹ́kọ̀ọ́ síláàmù nígbà tóbìnrin wọn ò bá ti bímọ rárá ìlàjì ogún òun ni ọkọ òun nìkan lẹ́tọ̀ọ́ ọkọ jẹ ṣùgbọ́n tá a wá rí i pé obìnrin yìí ti bímọ yálà fọkọ òun náà ni àbí fọkọ kan tó ti kọ́kọ́ bẹ́ tẹ́lẹ̀ ọkùnrin tí obìnrin yẹn kú sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pé yìgì òdodo sì wáyé láàrin wọn ó láti jẹ wá nùgbà pọ̀ nínú ogún ọkọ nínú ogún ìyàwó rẹ̀ yẹn nínú àwọn mẹ́ẹ̀ẹ́dógún tá a sọ àwọn mẹ́ta tí wọ́n lẹ́tọ̀ọ́ kan jogún ni tó wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin ńkọ́ àwọn mélòó ni wọ́n máa jogún lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn obìnrin àwọn mẹ́wàá làwọn máa jogún àwọn mẹ́wàá ìpín kan tó bá jẹ́ nínú mẹ́wẹ̀ẹ̀wá yìí pẹ̀lú àwọn kan tá a sọ sẹ́yìn lẹ́ẹ̀kan yẹn náà ni o ó mú àwọn náà ìyẹn ni mo wá ní olè édìtì àwọn mẹ́wẹ̀ẹ̀wá náà ẹni àkọ́kọ́ nu wọn òun náà ni alibin kí ló ń pè ní alibin ìyẹn ni ọmọbìnrin tó kù bí gangan ọmọbìnrin tó kù bí gangan yóò jogún ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ tó jáde láyé bákan náà bíntù ní ibini ọmọ ọmọ òkú kágbọ́ ìwúyé o kése gbogbo ọmọ ọmọ òkú o tó bá lọ jẹ́ sí pé bàbá tó kú àbí ìyá tó kú ó ti bí ọmọ ọkùnrin kan ọmọ ọkùnrin tó bí yìí náà ti wá bímọ ṣùgbọ́n ọmọ ọkùnrin yìí òun ti jáde láyé sin bàbá rẹ̀ àbí sin ìyá rẹ̀ ṣùgbọ́n òun náà ti bímọ ọmọ tó ń wá bí òun jóbi òun là á máa pè ní bíbù ìbíní nígbà tẹ́ni tọ́hún bá jáde láyé ọmọbìnrin òun náà lẹ́tọ̀ọ́ kojú ogun yálà bàbá bàbá rẹ̀ lọ́jẹ́ ni àbí ìyá bàbá rẹ̀ lọ́jẹ́ ni lójú ogun ẹ̀ ẹnì kẹta òun ni àlè ń mú ìyá gangan fún rẹ̀ ìyá tọ́lọ̀ bá lọ́mọ rẹ̀ náà bá jáde láyé tọmọ ní dúkìá ìyálẹ̀tọ̀ kó jogún ọmọ ẹ̀ ìyálẹ̀tọ̀ kó ṣe kíni kó jogún ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà ni jàdátù minjiatil umu ìyá àyá ìyá àyá ó lè jogún ọmọ ọmọ ẹ̀ tó jáde mo rò pé ń pé mẹ́fà báwọn ìyá bàbá ọ̀làgò mẹ́rin ìyá bàbá ẹnì karùn-ún òun ni ó kù ṣẹ́ kíkọ̀ ìyá kan náà bàbá kan náà lọ́jọ́ bí tóun jóbìnrin yóò jogún àǹtí ẹ̀ àbí bọ̀dá rẹ̀ lọ́jáde láyé nígbà táwọn kọ̀ǹdíṣàn bá dé jẹ́ tọ́jẹ́ bákan náà ni àlè ó kù lè làábì

nígbà tọkọ rẹ̀ bá jáde láyé báyìí ẹlẹ́kẹ̀sán nìyẹn ẹlẹ́kẹ̀ wàhálà máa ń pè ní àlèmọ́tíkọ̀ àlèmọ́tíkọ̀ ni obìnrin tó sọ ẹrú dọ́mọ́ gẹ́gẹ́ bó ti wà lọ́dọ̀ ọkùnrin ta ní àlèmọ́tíkù ta sí ni tó sọ ẹnìkan ẹrú tó sọ yìí nígbà ẹrú yìí bá jáde láyé olówó ẹrú ẹni tó sọ pẹ̀lú púpọ̀ sẹ́lómi ọ̀dà gba mẹ́wàá yìí náà wàá pé bá a àwọn oníjogún nu wọn àwọn oníjogún báwọn mẹ́wàá yìí bá pé àwọn márùn ni wọ́n lẹ́tọ̀ọ́ kan jogún nínú tiwọn àwọn mẹ́wàá yìí pé àwọn márùn ni wọ́n jogún àwọn márùn-ún nu wọn yòókù oníjogún tálẹ́ ní àkọ́kọ́ tá a lè pé kọ́ mẹ́jogún lókùngbà tí ọba ti sí ní tá a mà sí tí mo kọ́ dín ni pé kéèké yòójogún tí ọba ti sí pẹ̀lú ẹ̀ òun náà ni bíntù bíntù ó jogún ogún bíntù à ń bọ̀ wá bẹ́ẹ̀ ogún bíntù lè jẹ́ nísù ìlàjì ó lè jẹ́ kùlùfẹ́ẹ̀nì ìyẹn ni two over three ó sì lè jẹ́ asọ́bà ìyẹn ni pé kọ́ àní sọ pé ìgbèdéke báyìí ni tó bá sẹ́kù ńlẹ̀ òun àti ọmọ ìyá rẹ̀ àbí ọmọ bàbá rẹ̀ lọ́kùnrin òun wọ́n jọ pin láàrin ara wọn. bíntùlẹ̀ ibni ìyẹn ọmọ ọmọ òkúta sọ lẹ́ẹ̀kan òun náà jogún ṣùgbọ́n tí wọ́n yẹ kí wọ́n bá jọ wà pẹ̀lú ọmọbìnrin yìí dájọ́ jogún yìí ni níta ń pè ntòfà ntàhà bá a sọ ni wípé torí pé bíntù ẹyọ kan yọ jẹ nísù bíntù lè ibni òun jẹ súdùsù tá a bá ro nísù tá a ro papọ̀ mọ́ súdùsù rìsọ́ọ̀tì tí ó lọ gbé jáde náà ni two over three torí pé ìjẹyìn méjì wọn tó wá tírì wọn jẹ ṣùgbọ́n wọn ò jọ wá sí ní kàtígórì kan náà wọn ṣẹgbẹ́ àìjọ sí ní kàtígórì kan náà yẹn wọn gbọ́dọ̀ jẹ́ pín ogún yẹn ní déédéé ẹ wo àwọn àfáà. t'ọba bá wá ro one over six tó rò papọ̀ mọ́ one à tí ó fún ọ ní rìsọ́ọ̀tì rẹ lọ́ọ́ ṣe ẹ̀yin onímọ̀tàmásì ẹ̀ ṣe kẹrin rìsọ́ọ̀tì lánàá bá ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí one o ní tó mú jáde òun náà ní two over three tó bá ti ṣe tó ti gẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ pọ̀ bá ti gẹ́ẹ̀tì ẹ̀ mo ti ti rò one over six plus one over two ní tí ó mú jáde náà ní kíni o two over three. ṣùgbọ́n gbàwọn ọjọ́ wá sí ní kàtígórì kan náà wọn à ní jọ pin déédéé bẹ́ẹ̀ ìyẹn ló fà á tó wọn fi jẹ one torí pé báwọn méjì ni wọn two over three wọn bá jẹ ẹnì kẹta wọn ni umu ìyá ìyá náà jogún ọmọ ẹ kò sí ní tó lè ṣẹlẹ̀ tí wọn rò pé kí ìyá wọn jogún ọmọ ẹ bẹ́ẹ̀ náà ni záwójà ìyàwó ìyàwó náà jogún ọkọ ẹ̀ lókun ìgbà tí ó bá ti jẹ́ sí pé wọ́n wá tọpa rẹ̀ wọ́n wá rí i pé ìyàwó yẹn ló jẹ́ sábàbí pípa ọkọ ẹ̀ àbí kò sí yìgì láàrin wọn tó yìgì ti ẹ̀sìn tí ó ti sí láàrin wọn wọn lè jogún ara wọn ló fi jẹ́ sí wípé a máa ń sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin brothers ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin sisters tẹ́ ẹ máa ń ṣe ṣe campus cup lẹ́pẹ́ ní àbí bó lẹ́ máa ń pè é pẹ́ẹ́pẹ́tẹ́ bá ti dé campus ẹ̀ kó lọ tọrọ ayé ni ẹ ti dọ́kọ̀ àtìyàwó náà nù ni lẹ́yìn tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nígbà bá ti kúrò ní campus ọ̀hún ẹ̀jọ̀pọ̀ ara yín mọ́ ṣùgbọ́n èyí tó bá jẹ́ sí pé ìhùn náà lẹ padà wá fi sọ̀rọ̀ ayé dọ́kọ̀ àtìyàwó tí ò sí wípé

ní tí wọ́n fẹ́ sàlàyé fún wa lábẹ́ òun ni kí ni ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí kó jogún kí ni ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí kó jogún ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí kọ́ńkálù kó jogún lẹ́yìn tó bá lẹ́tọ̀ọ́ sí inú àwọn mẹ́ẹ̀ẹ́dógún tá a sọ lọ́kùnrin yìí àbáwọn mẹ́wàá tá a sọ lóbìnrin yìí ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí kó jogún mẹ́ta náà ni tá a mọ̀ sí asibábọ̀lẹ̀ eréte alákọ̀ọ́kọ́ nínú tá a mọ̀ sí asbábòlè irítì òun náà ni àníkáwù sọ̀hí tá a sọ lẹ́ẹ̀kan nù níkáwù sọ̀hí gbọ́dọ̀ wáyé láàrin ọkọ tí ó jogún ìyàwó àbí láàrin ìyàwó tí ó jogún ọkọ kí ni jẹ́ níkáwù sọ̀hí òun náà ní ìṣègbéyàwó èyí tó fi ẹ̀sìn tó fi jẹ́ ìmúlẹ̀ kálọ̀ tọrọ ìyàwó gẹ́gẹ́ bí ọkọ ọfẹ́fẹ́ kí bàbá ó sì yọ̀ǹda fún ọ páwọn fi fún ọ kẹ́ẹ̀sì jòkó lẹ́ẹ̀kẹ́sì ákídùn nìka lórí ẹ̀kútọ̀ lágbájá o ó dìyàwó tàmọ̀dò lónìí o hmm? Aisha o ó dìyàwó Muhammadu lónìí o tọ́ba ti wáyé bá nì ní ti ń já àsìwábọ̀ lẹ́ ẹ̀rẹ́fì ọ̀kan nínú ẹ̀ tọ́ba ti wáyé báyìí ẹ̀ ti lẹ́tọ̀ọ́ kẹ́sìkínní o kẹ́ẹ̀jogún ara yín. àwọn kankan kan máa wá sẹlẹ̀ lábẹ́ eléyìí tó yẹ ká kíyèsí tó sì yẹ ká ọkùnrin míì a máa dá ọgbọ́n kọ́gbọ́n bóyá wà lórí ààrẹ ó ti wá nítàn máa wí pé ààrẹ tóun wà ń bẹ̀ yìí bóyá òun lè mọ́ rúlà ó nítàn máa bẹ́ẹ̀ ọwọ́ awó látara pípẹ́ àyàwó ní sísè kankan fún un. ó wá fẹ́ wò pé wò fi pọ́níṣì ìyàwó nì ó ti wá ń wò pé ó súnmọ́ kó wọ́n mọ́ rù là ó wá nítọ̀ ìyá alágbájá ẹ máa lọ lè ṣe yídà yín òun ẹ ti kò ti kọ̀ yín lẹ̀ látòlú lẹ àbúrò islam ni ẹ máa dà lóhùn ọjẹun yóò jù ni tó bá kú ìyàwó ni ọjẹ ni ògùn ẹ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé ọ̀rọ̀ tọ̀láàkì kìí ṣe nǹkan táwọn fi ṣe yẹn ní òfin ẹ̀sìn ṣùgbọ́n pẹ̀lú tó ṣe nì wọ́n fẹ́ mọ̀ mọ̀ láti pọ́nìṣì ìyàwó nìní torí pé tí ń rò lẹ́yìn pé òun lè jáde láyé tó bá padà wá jáde láyé bẹ́ẹ̀ wọ́n ní irú obìnrin nì á fún lógún nínú ogún ẹ̀ tó bá tóbìnrin bá lẹ́tọ̀ọ́ sí yọ̀jọ̀ ayé ní ọgbà wa àwọn kankan kan bẹ lábẹ́ ṣùgbọ́n kábílẹ̀ lọ bí tá ń lọ kíákíá ẹlẹ́ẹ̀kejì ní tá a mọ̀ sí àlùwàlà àlùwàlà ni eléyìí ọ̀sán wa pọ̀ mọ́ láyé òde ṣùgbọ́n àṣà láì mọ́ mẹ́nu bàá òun ni ríra ẹnìkan kúrò lóko ẹrú ẹni tá a rà kúrò lóko ẹrú àtẹni tí ó ra ni kúrò lóko ẹrú wọn ti ara wọn nígbà kan bá sí wọn tá a bá ti rá àwọn ẹlòmíì tó lè kọjú wọn. ìkẹta lábẹ́ eléyìí òun náà ni ẹbí ẹbí láàrin ara òun wá pín sí bí ọ̀nà mẹ́ta a ní nǹkan tá ń pè ní al-usul a sì ní nǹkan ń pè ní al-furu' láti ẹ̀kọ́ máa ti síwájú al-furu' al kí la ń pè ní al-furu' ni pé atọ́payà rí pé ọmọ lọ jẹ́ sókù àbọ́mọ ọmọ o lè jogún nígbà tó bá ti símọ̀ wá ní ìgbà sọ́lẹ̀ kan àbí usulu lọ jẹ́ bàbá lọ jẹ́ sókù àbí bàbá bàbá. ìyá lọ jẹ́ àbí ìyá àyà àwọn àsìbáàbò nìyẹn awash òun ni ẹjọ jẹ ọmọ ìyá síra yín àbí ọ̀n jẹ́ ọ̀nkù sí àbọ̀mọ ọ̀nkù àwọn eléyìí náà àwọn náà lẹ́tọ̀ọ́ káwọn náà jẹ ogún tó bá wá rí bẹ́ẹ̀ kí wá ní níta mọ̀ sí sùúrù májẹ̀mú condition condition yìí náà mẹ́ta lòun náà òun náà ju mẹ́ta lọ alákọ̀ọ́kọ́ nù rẹ̀ kátó lè sọ pé yẹn ó jogún àwọn lẹ́tọ̀ọ́ jogún yẹn a rí wípé tàhá mọ́tò lùmùwárì ẹni tó ẹni tá ẹ fẹ́ sọ wípé òun ló logún pa pígún a gbọ́dọ̀ mọ̀ lódodo wípé òun tó ń ti mọ̀ pé àyè kú ikú ẹni tí ò tí ì ṣe kíni o ẹni tí ò tí ì kú òun ni sàlásàlám fi jókòó yé wa pé gbogbo àwọn tẹ́ ẹ̀ máa ṣe wíìlì kalẹ̀ ẹ mẹ́ta fámìlì ara yín wò ibi tí gbàláyè ti wà láti kọ́ ń tọ́jú ẹ mọ́ bí wíìlì òun ni wàásíyà tá a sọ yẹn pípẹ́ ẹni yóò lẹ́tọ̀ọ́kọ́ jẹnu ogún rẹ̀ ó sì ti mọ̀ pé tọ́ ọba kú tán wà níkun ní nǹkan kan olùkọ́ wàásíyà kalẹ̀ pé tí wọ́n bá jáde láyé ọba wọn gbọdọ tẹ̀lé ìhun torí pé ní òfin ọlọ́run ọlọ́run tí náà ti jó yíwa ẹ̀kọ́ ọgbọ̀dọ̀ ó lè wáyé ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà gbà téèyàn tó lè fi kọ wíìlì kalẹ̀ ó ti dáwọ́ lójú tó ti màmá dájú o nú àwọn rẹ ni ó mọ̀ yí pé kò sí mọ́ olùkọ́lẹ̀ pé lágbájá ẹ̀mí fún kankan ní ogún o torí pé kò sí mọ́ o láwọn àsìkò báyìí àwọn àbá àti òkùnkùn náà wá wádìí bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ fún ní ogún torí pé nǹkan yẹn kúkú fulẹ̀ ti wà nínú ní ti tẹ́lẹ̀ ìyẹn ni pé tó lè kọ́ kéèyàn àwọn kan gún ẹ̀ ó ti kú lódodo taari bẹ́ẹ̀ àbí ìdájọ́ ọpọ́ ti kú làwọn àfa padà mú wá lórí ẹni bóòlù lè ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọn ò rí mọ́ tọkàn jáde lé ẹni tọkàn jáde lé tá a rí mọ́ ẹni tó jáde lé tá a rí mọ́ wọ́n lè padà fún onídàájọ́ ọpọ́ ti kú nínú sàrásìláàmù. wọ́n lè padà fún un ní ìdájọ́ pé o ti kú. lọ́nà wo ní fún wọ́n mú dájọ́ bẹ́ẹ̀ wá ọ̀nà táwọn àbá mú wá ó tó bí ọ̀nà bíi mẹ́ta nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ onípàwọ̀ àbá kan gbé ọdún kalẹ̀ wípé láàrin àwọn kan ní àwọn lọ síbi wípé tẹ́ bá ti ka iye ọdún orí ẹni tí ẹ̀ rí mẹ́yìn tẹ́ bá ti mọ ọdún ẹ̀ tẹ́ bá ti kà á débi seventy tẹ́ ẹ̀ bá ti rí mọ́kọ́ padà wálé papọ̀ wọn tó ti lò wọ́n ní ẹ pín ogún ẹ̀. àwọn kan ní ninety láàbì sí ṣùgbọ́n àwọn tí wọ́n fi sí seventy àwọn ni wọ́n ti ẹ̀rí ẹ̀rí kan mú wáyé pé ànábì jókòó wáyé pé àmárù ummati bayna sittina wa sab'in nínú àtẹ́mi òun ó kún ní ìjọ òun jù náà lẹ́yìn tó bá lóbi seventy sí sixty sí seventy. pẹ̀lú ọ̀rọ̀ táwọn àbá sọ lórí àdìsí náà. ọ̀nà kejì òun ni kí wọ́n ní ká ẹ àwọn tẹ́ bá jọ mọ̀ wọ́n wípé wọ́n jọ jẹ́ ẹgbẹ́ nínú fámílì àbí ládùúgbò pé tán jọ jẹ́gbẹ́ ẹ gbọ́dọ̀ retí kí gbogbo owó ti kú tán àwọn tẹ́jọ jẹ́gbẹ́ tẹ́jọ ń pera wọn pé ogun nígbà tó wọn ti kú tán ẹ mú dájọ́ wáyé pé ẹni yìí náà òun náà ti jáde láyé dúkìá tó wá fi ilé ńgbà náà wọn lè lè pín àwọn ẹnìkẹta bó ti yẹ sí pé ibẹ̀ làwọn àáfàá fi sí jù òun ni pé ọ̀rọ̀ nì ìdájọ́ ọ̀rọ̀ nì kò sí lọ́wọ́ ẹnìkan tó ju ọwọ́ ẹni tó bá jẹ́ kọ́ọ́dí adájọ́ àwọn olófin àwọn ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ ìpẹ́tọ̀ gbogbo eléyìí tá ń sọ yẹn àwọn inú àwọn step wá nínú step táwọn náà wà á lò òun làwọn ilé ìta ṣáájú báwọn gẹ́gẹ́ ni wọ́n lọ́rọ̀ àwọn làṣẹ torí pé tó bá padà dé wọ́n ti fòfin pín kò ní sínú pé wàá jẹ́ wàhálà àwọn olófin ni ó pín pé lágbájá báyìí àti retí rẹ̀ dàsìkò báyìí ààrí àti pín ogún ẹ̀ tọ́ba wá dé kò ní sínú rẹ̀ tí ó dá wàhálà kankan lẹ̀ torí pé àwọn olófin ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n ti kú pẹ́ẹ́pẹ́ ti kú ogún ẹ̀ tọ́ba wá rí bẹ́ẹ̀ náà pé a ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ lọ́nà òfin kó ti kú èyí wò náà àáka àsìkò ti kú ni ẹ̀ ó pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì òun ni tàhákùkù àyàtìlì wárìtì àbí tàhákọ̀kọ̀ ọ̀dà tàhákùkù wárìtì náà ní ká pè é. ìmàmàdájú wípé ẹni tó fẹ́ jogún ọ wà láyé nígbà tẹni tá tí ó fogún ẹnìyẹn amọ̀kọ́ wà láyé gbogbo ẹni tó wà láyé ńgbà náà tó sì wà náà tọ́lẹ́tọ̀ àti jogún òun ni ọ̀lẹ́tọ̀ kápẹ́ ògùn ńgbà náà ọwọ́ alẹ́ ṣeéṣe kọjá pé hukuman tiẹ̀ náà jẹ́ ọ̀nà ọ̀nà ìgbàjẹ́ hukuman irú ẹni tó tá à ń náà lè lò náà gẹ́gẹ́ bá lópin ìgbà tí ọba tó ọdún tá a lè ní àbí tẹ́nìkan nínú fámìlì tó lè jogún ẹ̀ wá kú wọ́n pín ogún tiẹ̀ náà kalẹ̀ ó padà wálé mọ́ ni o kò padà wálé mọ́ ni o wọ́n sá pín ogún ẹ̀ kalẹ̀ ìbéèrè wa wáyé pé ọ̀dà tí ọ̀wá wa padà wáyé mọ́tò wọn sògùn ẹ̀ àwọn àká tó mẹ́ tó lè jogún tiẹ̀ náà àwọn tó lè jogún tiẹ̀ náà wọ́n tún gun tiẹ̀ náà ẹ wà àwọn àbá ọlọ́ba àwọn àbá ẹlẹ́sìn lórí ẹlẹ́kẹta nínú ṣùrùtù òun náà ni alẹ́ ilmu bí mọ̀kọ́tàdọ̀ àtàwárò òun ni ká mọ ntọ́fà tó fi lẹ́tọ̀ọ́ sí kó o jogún òun ni àsìbáàbù ta sọ̀rọ̀ ẹ̀ kò ní ti ká kọ́kọ́ sọ àsìbáàbù ṣáájú. ṣé ọkọ àtìyàwó ìjẹ́ ọkọ àtìyàwó lọ́pàá yín kọ̀ ló fi lọ lẹ́tọ̀ọ́ sí kó ni àbí ẹbí òkú lọ jẹ́ yálà níran ọmọ lọ jẹ́ ni àbí ìran bàbá lọ jẹ́ ni àbí ìran láàrin ọmọ ìyá àbí ọ̀nkù lọ jẹ́ ló fi lẹ́tọ̀ọ́ sí kó ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mọ̀ lẹ́yìn ìgbà tó bá ti wá máa àwọn eléyìí tí àsìbáàbọ̀lẹ̀ irítì dúó tí àwọn ṣùrùtù irítì dúó mọ̀wálé òun irítì àti sọ̀yún náà lẹ́ẹ̀kan òun ni kí ó má jẹ́ pé ẹ̀sìn yín yàtọ̀ kó má jẹ́ pé ẹnìyẹn lọ́ pa òkú kó sì má jẹ́ sí pé ẹni tí ń lo kàró kan kóhun ó jogún kó má jẹ́ kí ni o kó má lọ lè jẹ ẹrú tó bá wá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ ìran ogún pípa àti máa pín ogún ọ̀nà mélòó ló kú sí ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ òun ni táàmù sí asọ́ra àwọn ẹni tó ṣe pé ń tu wọn nínú ogún bẹ́ẹ̀ sọ lọ bẹ́ẹ̀ sọ bọ̀ ẹ lè sọ pé ìpín báyìí fún wọn nínú ogún wọn ní gbèdéke iye báyìí táàmù fún wọn nínú ogún nínú àwọn tó ní gbèdéke táàmù fún wọn nínú ogún ọmọ ọmọ ọkùnrin ọmọkùnrin tó kù bá fi ilẹ̀ ẹ ní sọ pé iye báyìí ni kẹ́ fún un nínú ogún tẹ́ ẹ bá ti fún àwọn tọ́lẹ́tọ̀ ká jẹ nǹkan tí wọ́n tá nítorí bá kúnlẹ̀ àwọn ni wọ́n máa kó lọ. ibi ìlàtí lásàlàyé lẹ́ẹ̀kan. tí a tó tún ṣàlàyé condition kálukú lọ́mọ̀ kan. ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń jẹ asọ́bà ọ̀nà mẹ́ta ni wọ́n pín ọ̀nà méjì lọ́kọ́ pín sí ṣùgbọ́n apadà pín sọ́nà mẹ́ta àmọ́ pè kan ní àlà asọ́bátú bì násábì àmọ́ pè kan ní àlà asọ́bátú bì sábàbì tọ́nà àlà asọ́bátú bì sábàbì ìyẹn ni pé ìdí kan sí kejì ló lè fà á tẹ́nìyẹn lè fi jẹ́ asọ́bà kí ni ibi sábàbí yẹn báyà ìjẹ́ olówó ẹrú òun ní jẹ́ bẹ́ẹ̀ ló fi lè jẹ́ asọ́bà asọ́bà làwọn náà máa ń jẹ́ pé òun ló bọ́kùn ẹrú lọ́rùn tọ̀ lọ́sọ̀ ọ́dọ̀ ọmọ àwọn eléyìí ọkọ̀ tó bẹ̀ wọ́n. ìran kejì àlà asọ́bà tó fi ná sàbì ìran lẹ́jọ́ jẹ́ síra yín àwọn eléyìí òun làwa sábà máa fi sí pé wọ́n já àwọn bí àwọn bíi méjìlá wọ́n kú sí bí wọ́n jẹ́ bí àwọn èèyàn méjìlá àwọn méjèèjì látàrí ẹ̀ka kalẹ̀ yìí nínú ogún ẹ̀ ní rí àwọn kán wá tọ́ka sí wọn wípé àyàfi èèyàn méjì péré nínú wọn òun náà ni bàbá àti bàbá bàbá ṣùgbọ́n gbogbo àwọn yòókù ẹ̀ lè ní kán wá máa ka pé nínú ní tá a sọ lẹ́ẹ̀kan nínú one over two àbí nínú two over three àbí nínú one over three àbí nínú one over six kẹwàá pé ẹni yìí o yóò gba ayé báyìí ẹ̀ lè rí àwọn òun náà làwọn náà nínú wọn ni ibnu ọmọ ọmọ òkú lọ́kùnrin ibn lè ibn ọ sọ́rí ọmọ òkú lọ́kùnrin ọmọ ọmọ òkú lọ́kùnrin àwọn eléyìí ẹ lè sọ pé báyìí wọ́n jẹ́ lógo bákan náà àwọn tó jẹ́ ábù ẹ̀rí pa aṣọ tábùlẹ̀ ẹ̀ka ní ábù tí ẹ̀hún lè padà jẹ súrúsù lábìsọ̀rọ̀ ẹ̀ka yẹn pé òun nìkan ló lè wọ̀ bẹ́ẹ̀ ábù lè jẹ súrúsù pẹ̀lú condition ṣùgbọ́n tó lè padà jẹ asọ́bà nìkan náà mo sọ́dọ̀ ẹ̀ka pátá sọ̀rọ̀ gbàgbé náà bẹ́ẹ̀ náà ni bàbá bàbá òun náà lè jẹ súrúsù ó lè tún padà já sọ́wà pẹ̀lú dasọ lẹ́ẹ̀kan wọ́n ní mẹ́rin bẹ́ẹ̀ náà ni akùsẹ̀kì ẹ̀ lè báwọn náà kára pé òun náà jẹ iye kan nínú ogún kò ní iye kankan tiẹ̀ tọ́ba tí ọba ti jogún yọ jẹ́ asọ́wà yìí ìyẹn akùsẹ̀kì ìyẹn ni pé ọmọ ìyá ọmọ bàbá lọ́kùnrin akùlẹ̀lẹ̀ àbí bàbá lọ́jọ́ dà yín pọ̀ lọ́kùnrin ẹ ẹ lè sọ pé báyìí ni ó pa àmì ògùn lẹ́yìn ìgbà tẹ́ bá pé ti yín tán òní ọmọ kó yòókù lọ ìyẹn ló bàa ló fi jẹ́ sí pé nu àdìsí àbá wa jábìrì fún abdullahi ta kà fúnra wa níbi jáṣọ alákọ̀ọ́kọ́ wípé ńgbà tí àbá àkàtà àmọ̀ sí sáàd sáàd bínú rọ̀bì nígbà tó jáde láyé ojú ogun náà lọ́tẹ̀ láàrin níbi lọ́tẹ̀ fi sójú ogun ṣùgbọ́n gbà tó darí délé ọmọ méjì lóbìnrin ló fi lẹ̀ àtìyàwó wọ́n wá fẹ́ ṣe ìyàwó àwọn ọmọ yìí wọ́n ti tó lé ọkọ lọ ìyá wa ń tààrà kàkà àti pé olùkú ti fẹ́ rówó ṣe palẹ̀mọ́ ìyàwó ó ṣe rántí nù yúgà ṣe bí Saad tó jẹ́ bàbá àwọn ọmọ yìí ló fi dúkìá lẹ̀ ó wá lọ bá àbúrò Saad pé tọ̀ àwọn ọmọ yìí o bàbá ẹni yóò sáadà lóhùn gẹ́gẹ́ bí a sọ fún wa pé nù ṣe sí àwọn Lárúbáwá nípìnlẹ̀ òun ni pé obìnrin ọ̀jẹ́ nǹkan kan máa jẹ wọn ogún ni bọ́kọ bá kú kò sí tọ́kàn pẹ̀lú pé ó ń fún lógún àjẹmógún ni ọkọ obìnrin kọ́dà àtàwọn ọmọbìnrin kan gbà náà obìnrin wa lọ sọ́dọ̀ ànẹ́bì pẹ̀lú ànẹ́bì kí la fẹ́ ṣe níbẹ̀ yẹn náà mo fẹ́ fa ẹ̀kọ́ kan jáde ńjọ́ náà torí àsìkò ṣùgbọ́n lónìí gbà mọ́rán tí náà fà jáde torí pé nù nǹkan tó lè tún ìdílé ṣe tí èké kẹ́bí ọdún tí máa tó ẹbí ṣe nínú ẹ̀ lọ́wọ́ ẹ ò gbà tọ́rọ̀ ṣẹlẹ̀ bá àbúrò sáà ìyá yẹn ọ̀lọ́lẹ̀ kébò sílé àbúrò sáà dìlé lórí kọ̀lọ́ kébò sílé lórí kọ̀lọ́ bàjà kọ́dà kò jẹ́ káwọn ọmọ yẹn ó rí àbúrò sáà yẹn gẹ́gẹ́ bí èèyàn bú náà bóò ló ṣe yóò ní ti dè bẹ́ẹ̀ sì ni bí tí wù kó rí ẹni ìhun náà ló kù fún àwọn ọmọ rẹ ní bàbá o ti wá da fámìlì yìí balẹ̀ ẹ̀kọ́ ta fẹ́ ká kíyèsí nìyẹn ìyá yẹn ń mẹ́ǹtẹ́ bálánsì yẹn láàrin ibẹ̀ yẹn kò jẹ́ káwọn ọmọ yẹn ó rí àbúrò bàbá wọn bó ti ṣàbòsí fún wọn tó náà kò jẹ́ kí àwọn ọmọ yẹn ó rí ọkùnrin yẹn sí èèyàn yẹ̀yẹ́ torí ẹ̀ lè jẹ́ kọ́ máa ó lórí lójú ọgbà ọlọ́run kù sí ànábì ń bẹ láyé bó ṣe lọ lè fẹjọ́ sùn ànábì nìyẹn a lè sọ fún wa yé pé ànábì náà ṣèdájọ́ lọ́wọ́ rẹ̀ kí lè ànábì wí ànábì ní Allahu yaqdi bi dhalik ọlọ́run ni ó da ẹjọ́ tó ń wáyé o èmi náà tó dá ní ayé àbí wá sọ̀kalẹ̀ gbogbo wa pín ogún títọ́ ọmọbìnrin yẹn ó pín fún ó pín ti àwọn ọmọ ṣíṣe sáàdù kíkalẹ̀ ó pín fún ibẹ̀ láti wá rí ti tàwọn ọmọ yẹn yọ wípé àwọn ọmọ yẹn gba kíni o àwọn méjèèjì wọ́n gba sùlùsẹ́yìn ìta sọ́lẹ̀ àwọn ọmọ obìnrin méjèèjì tó kù sílẹ̀ tú bá tìrì ni wọ́n gba ní ogún bákan náà obìnrin yẹn gángangan òun gba one over eight èyí tó wá kù lẹ̀ òun ni wọ́n kó fún àbúrò sáà bíta lọ́gàn nìyẹn pé ápù lọ́jẹ́ sí kíni o sáà ọgbà ogun ogun tó kù lẹ́ǹtì bẹ́ẹ̀ náà ni abi òun náà jẹ ogún tán bẹ́ẹ̀ náà ni aki shaki bẹ́ẹ̀ náà ni ibnu akilil abi àwọn yẹn náà bẹ́ẹ̀ náà àti máa jẹ ogún tán lẹ́yìn náà lọ́wọ́ kan òun náà jẹ tán ntíjà òun ni ọ̀nkù tó bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bí bàbá yẹn pẹ̀lú bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ibnu aki shakik ibnu ami shakik ọmọ ọ̀nkù tẹ́kọ̀ bá kan yọ dàwọn pàtìyà èyí ebe bí bàbá nìkan ni náà ọmọ tóun náà bí òun náà lẹ́tọ̀ọ́ kó náà jẹ ogun tán inú àwọn jẹ ogun tán òun náà ni àwọn ti kàmúra wa ní ti tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ti wá rí wípé àwọn tí wọ́n jẹ tán nìyí bóò ni báwo ló ṣe wá pín sí ọ̀nà mẹ́ta tá a rí yẹn ìta àgbàlérò pẹ̀lú ọ̀nà mẹ́ta yẹn òun ni asọ́bátú bìí nẹ́fsì àti asọ́bátú bìlẹ̀ gọ́yìrì àti asọ́bátú máa àlè gọ́yìrì ẹ̀rí asọ́bátú bìí nẹ́fsì àwọn onímọ̀ jẹ́ àwọn náà ni àwọn ọkùnrin tá a kà tán nísìn méjèèjì láwọn àwọn ni asọ́bátú bìí nẹ́fsì tẹ́ pé násàbì náà lè wọlé tọ̀ fún padà máa jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn ni mọ́tíkù àti mọ́tíkọ̀ àti asọ́bátù àlèmọ́tíkù àwọn náà lè jogún tán gbogbo àwọn eléyìí àwọn máa ń jẹ asọ́bátù bẹ̀nẹ́fsì ìyẹn ni pé tí wọ́n ti wà ní ogún fúnra ara wọn ni wọ́n jogún tán lè ṣe pẹ́ nìkan ní wàá sọ fún wọn yìí pé aṣọ yìí yẹ kí ó jogún. àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n máa jẹ nǹkan wọ̀nyí ẹ ká mẹ́nu bà wọ́n ní kíákíá kábi kó lẹ̀ àwọn àṣàbò kúrú àwọn tí wọ́n ń jogún tasọ lẹ́ẹ̀kan yìí. sọ pé lọ́dọ̀ àwọn ọkùnrin aláàánú mẹ́wàá àbẹ́ẹ̀kọ́ a sì ní lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn ọkùnrin anímẹ́ẹ̀ẹ́dógún a sì ní lọ́dọ̀ àwọn obìnrin záwùjù tètè tí ó pè wá pẹ̀lú ògbọ́n náà bá ti fẹ́ ṣe ọkọ aníyàn máa jẹ kíni o ọkọ nínú ogún ó ní hálù méjì eléyìí ọjọ́ sọmúlì gbogbo tá à ń sèwọ látàárọ̀ ọkọ ní hálù méjì níbi ogún ọkọ lè jẹ rúbù ìyẹn ni one over four ó sì lè jẹ one over two ti ṣe nísù ìgbà wo ni ó jẹ rúbù nígbà tí ìyàwó rẹ̀ bá bímọ yọọ máa jẹ one over four tíyàwó rẹ̀ bá ti bímọ ńkọ́ yọọ máa jẹ one over two sọmrì ọkọ níbi ogún kò bá wọn lọ ọkọ ìyàwó kí lọ lẹ́tọ̀ọ́ sínú ìyàwó inú ogún ìyàwó rẹ òun náà ní ìmọ̀ ìṣeéṣe one over four àbí one over two one over four tíyàwó bá ti bímọ one over two tíyàwó bá ti bímọ. ẹnì kejì òun náà ní ká mú tíyàwó náà kó lóko mẹ ìyàwó láà àlàtún wàhídà sorry láà àlàtàn ni àyẹ̀rọ láà àlàtàn láà àlàtà òun náà ní ìṣesí méjì kí ni arábìnrin wúlá òun ni kóun náà jẹ rúbù that is one over four ìgbà òun yóò máa jẹ one over four yóò máa jẹ one over four nígbà tí ọkọ rẹ̀ ọba bímọ bákan náà ó tún lè jẹ one over eight yálà ẹ̀ ọ̀kan ni wọ́n ni àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin the same thing náà ni gbogbo wọn pẹ̀lú táǹsọ̀ yìí yóò tún máa jẹ one over eight nígbà tí ọkọ wọn bá ti bímọ òun ló jù báwọn lọ bákan náà ìyá ìyá níbi ogún òun ní aláàtù mẹ́ta láà tàlàkù hàlà ìyá ní ìṣesí mẹ́ta níbi ogún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni kíyọ̀ jẹ kíní kata sí túlùtù túlùtù yìí ni nínú kọ̀ọ̀níṣẹ̀ tó lè mú yà jẹ túlùtù yẹn ní one ìyá ọmọ jẹ kúlùkù one over three nígbà tí òkú tó kú ọba ti lọ́mọ bákan náà òkú tó kú yìí kò láwọn ọmọ ìyá tó tó méjì àbí kó ju méjì lọ condition yẹn o tó tó méjì àbí kó ju méjì lọ eléyìí tá à ń sọ yìí kòránì sọ bẹ́ẹ̀ o inú kàtà ti pín sẹ́yìn òun ṣùgbọ́n torí àsìkò la àṣìfẹ́ ká máa yà káàkiri táwa lọ lé ohun tó mọ sọ yáa rí ẹ̀rí rẹ̀ níbi ayé ẹlẹ́kọ̀ọ́kànlá sọ́tò nìsà. bákan náà masiala náà gbọ́dọ̀ jẹ́ masiala tó mọ̀rì àtẹ́ yìí òun la tọ́ka sínú ẹ̀lẹ́ẹ̀kan ìyẹn ni pé kò gbọ́dọ̀ sí pé ọkọ gbọ́dọ̀ wà mẹ́gbà tàbí kúkùn àbíyàwó tọkọ bá ti wà mẹ́ àbíyàwó ó túmọ̀ sí pé tólútòlù bá kí nìyọ́ jẹ yóò fi kúrò ní one over three tìpìlẹ̀ one over gbàtà bá yọ ti ọkọ àbíyàwó tán láti yọ one over three tiẹ̀ ọ̀nà kejì oníkíyọ jẹ one over six pẹ̀lú kíyọ ọmọ jẹ one over six inú ogún condition méjì náà ni condition alákọ̀ọ́kọ́ òun ni ká rí ọmọbìnrin tá a bá ti rí ọmọbìnrin one over six nìyọ jẹ condition alákejì tó lè mú ìyá jẹ one over six òun ni ká rí òkú tó kú lọ́mọ ìyá méjì àbí kó ju méjì lọ ságbàgbélẹ̀ kan a ní tí wọn ò ti tó méjì ìyá ó jẹ́ wá nọmba tírì àbí kò sọma ìyá ó jẹ́ wá nọmba tírì àbí kò sí nu mọ́sálásí mọ̀rìyàtẹ́ ìyá ó jẹ́ wá nọmba tírì ṣùgbọ́n tó bá ti fi lẹ́lẹ̀ jẹ́ sí pé òkú tó kú ti bímọ àbí kò tiẹ̀ bímọ ṣùgbọ́n àwọn ọmọ ìyá tó fi ilẹ̀ wọ́n tó méjì àbí wọ́n méjì lọ ìyá lọ jẹ kí ni o one over six òun ni ìyá lọ jẹ yìí kẹta òun la pẹ̀lú tá a sọ lẹ́ẹ̀kan ìyẹn ni pé pé ńgbà tá a fẹ́ pín gùn yìí a àti ìyàwó àbí bàbá ìyá àtọkọ lọ́wọ́ àmbẹ̀ túlùtùlù bá kí òun láfúyà òun làpèjú ètò mọ́tò mọ́wálẹ̀ kẹta sàlẹ̀ mọ́ra lójú bọ́ọ̀dù rẹ̀ àtìyànjú ti tìyá náà bá nì ìkẹrin òun náà ni bàbá bàbá nínú ogún òun náà ní àláàtù mẹ́ta àlà alákọ̀ọ́kọ́ òun ni kí bàbá jẹ ogún tán asọ́bà nìyẹn ìgbà ni bàbá máa jogún tán bàbá máa jogún tán tó kú yìí ọba ti bímọ kankan asọ́bà ni àbọ̀ jẹ́ mbẹ́ wọn a ní pé gbèdéke kan àìní bàbá lè jẹ one over six kí ni condition tó lè wá jẹ one over six condition kan náà ni onípọ́mọ rẹ̀ tó kú yìí ó ti bímọ ọmọ tó sì bí ọmọkùnrin ni one over six òun ni kó ṣe wípé kí bàbá ọ jẹ one over six lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n èyí tó bá tún sẹ́kù lẹ̀ ààrẹ nìkan kan tá a lè fún bàbá náà láàfún. ìgbà wo nìyẹn ọmọ ṣẹlẹ̀ ìyẹn ni pé ńgbà tó kú ó fi ọmọbìnrin sáyé ọmọbìnrin yìí lẹ́tọ̀ọ́ kó wọn jẹ́ làjínlógún bàbá ẹ̀ wọ́n dà pa píntọ́jọ́ ọmọ ẹ̀ lójú bọ́ọ̀lù lẹ́ẹ̀kan ẹni pé tá a bá gbé mọ́sálà òun kalẹ̀ á rí i pé bàbá ọgbà wà ní over six ọmọ bá one over two tába ku ohun tí ọ̀sẹ̀ lẹ́mẹ̀ wá rí pé kíní yẹn lókè tába two six á rí pé ohun tí ọjà sùn six náà ni tába six kalẹ̀ tá a yọ one over six ti bàbá nínú six á rí five tá a yọ two over six sọ́ni tá a yọ three over six ti jẹ́ half á rí pé kíní wọn tó padà sẹ́kù kíní lẹ̀ á rí padà sẹ́kù two lẹ̀ nígbà tá a bá ro tírì ti ọmọ àti wá àti bàbá pẹ̀lú ọ̀sẹ̀kù túlẹ̀ tú tọ́ sẹ́kù yẹn òun ni asọ́bà tí bàbá padà fún wọn jẹ ọ̀dọ̀ bàbá náà ládàá padà sí ni wọ́n fi sọ pé bàbá jẹ asọ́bà àti fárúdù papọ̀ ìyẹn ni súdúsù àti asọ́bà papọ̀ ogun bàbá náà kò jù bá ní lọ àti ibi bàbá náà nìyẹn ẹ rí i pé ń yá wa ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ti jádù ẹ̀rí jádùn yìí ń tiẹ̀ nínú ogún wọ́n fún jádùn níbi áàlà bíi mẹ́rin òun tó fi kan sí ti bàbá ibomi wà ní márùn ṣùgbọ́n torí àsìkò ìlú fẹ́ mú lórí mẹ́rin yẹn káwọn lè gbára lásìkò púpọ̀ kí ni òun náà lè jogún tán bí àwa ti lè jogún tán nígbà wo lòun náà lè jádù nìyẹn ni bàbá bàbá là ń pè jádù tá a bá ti rí bàbá bàbá mi tó súnmọ́ jù lọ àbá sì rí i pé òkú tó kù yìí àárín wípé ó ní ọmọ tó tiẹ̀ bàbá ọmọ jẹ asọ́wà òkú tó kù ọ̀lọ́mọ kò sì tún ní bàbá mi tó ṣáájú rẹ̀ tó tiẹ̀ bàbá ọmọ jẹ asọ́wà ìyẹn lọ́dọ̀ àwọn tí gbà wọlé pé àwọn ọmọ ọmọ ò lè kọ́ di àbíkájọ kókò sọ ọmọ mẹ́mẹ́ àbí àwọn tó yẹ pé ọmọ ìyá ò lè kọ́dí lókùn àti bàtẹ́ ti sí ọmọ ìyá ń bẹ̀ gan. ọ̀nà kejì bàbá bàbá náà lè jẹ súdúsù ìyẹn nígbà tí ọmọbìnrin bá wà bàbá jẹ súdúsù bí bàbá bàbá náà jẹ súdúsù gẹ́gẹ́ bí bàbá náà ti lè jẹ súdúsù. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta oníkóhun náà jẹ súdúsù kóòsì tún jẹ asọ́bà ìyẹn ni pé ọmọbìnrin wà yóò jẹ súdúsù yóò sì tún jẹ ìyẹn ni one over six ẹ̀rọ akẹ́kọ̀ọ́ bínú ẹ̀ máa rán mi létí wàá ti sọ lárúbáwá púpọ̀ yóò máa jẹ one over six yóò sì tún jẹ èyí tó bá kú lẹ́nu ogún tá a máa pè ní asọ́bà ọ̀nà kẹrin òun ni kó lè má jẹ kankan lọ́nà òde tó ní jẹ kankan òun ni tí a bàbá tó súnmọ́ ju bàbá bàbá lọ bàbá ọkọ̀ dí bàbá bàbá mo rò pé lè wọ́n ní ìdí àlàyé díẹ̀ ọ̀dà ẹ̀yà tara kọ́ńsẹ̀jú kan náà fi fọ́ọ̀rù kò ní pẹ́ wà. ẹ̀dàkùn ọmọ bínú torí pé àwọn tó kù náà là ń ṣe ẹnì kẹfà òun ìyá àyà. ìyá àyà níbi ogún òun náà ní àlà mẹ́ta àlà alákọ̀ọ́kọ́ yóò jẹ́ one over six pẹ̀lú májẹ̀mú pé kò sí ìyá gangan àlà òun ní kọ́ yẹ pé a ọmọ méjì àbí wọn méjì lọ òun ní kí òun náà jẹ kankan. ìyẹn nígbà tá a bá ti rí ìyá mo rò pé mẹ́ta jẹun náà ó ti clear báwọn nínú kọ́ jẹ one over six nígbà tí ó bá ti sí ìyá àbí kọ́ jẹ one over six nígbà míì náà nígbà tí ó bá ti sí kínni nígbà tí àwọn ọmọ ìyá wa ti ju méjì lọ méjì àbí méjì méjì lọ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun ni kò ṣe pé ìyá wọn ò ní ṣe kínni o kò ní jẹ kankan nínú ogún. wọn fẹ́ dàrú alálàkọ́kọ́ yóò jẹ́ one over six one over six wọ́n ti bá ti sí ya ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ one over six bó one over six yẹn ìyẹn ni wípé òun nìkan náà kọ́ nígbà yẹn wọ́n bá lọ lè bá rí àwọn ìyá ẹ̀ fúnka sọ lẹ́ẹ̀kan pé ìyá ìyá lè jẹ́ mí ń jí àti ó lè wá látara ìyá ìyá ó lè wá látara ìyá bàbá tá a bá ti láwọn méjèèjì papọ̀ yẹn one over six yẹn wọ́n jọ pin láàrin ara wọn ni ìyẹn ni ìkejì tiẹ̀ condition tó wà ń ni wípé ó ṣeé ṣe pé báyà bá rí pé àwọn ọmọ ìyá wọn pọ̀ ní àbá àwọn ìyá pọ̀ ṣùgbọ́n ti pé méjì jọ ni ẹlẹ́ẹ̀kẹta méjì ogún a bá ti rí kíni o tá ti rí ìyá náà ẹnì kéèké òun náà ni ọmọbìnrin òun náà ní sèṣin mẹ́ta mi ogún ó lè o ó lè one over two. nígbà tó bá sọ òun nìkan ó lè jẹ two over three nígbà wọn bá kó méjì àbíọ́jú méjì lọ ó sì lè jẹ asọ́bà asọ́bà bìrìgẹ́rì ìyẹn ni pé tá a bá ti rí òun àti ọmọ ọkùnrin ẹlẹ́kẹjọ olùbánátìlì ibni bánátìlì ibni bíi ìṣesí tani o bíi ìṣesí ọmọ obìnrin náà ní tiẹ̀ bíi ìṣesí ọmọ obìnrin òun náà ní tiẹ̀ ṣùgbọ́n àgbọ̀n àbí tiẹ̀ ni wípé ala ọkọ o le nísìkò nígbà tó bá sòwò nìkan ìlàjì one over two o le jẹ two over three nígbà tó bá yẹ pé àwọn méjì kankan jẹ jẹ́ asọ́bà ṣùgbọ́n wọn fẹ́ lẹ́ẹ̀kẹrin òun jẹ one over six nígbà tá a bá òun ọmọ ọmọ òkú lóbìnrin àti ọmọbìnrin tó kù fi gangan ìyẹn èyí tó máa jẹ́ lẹ́ẹ̀kẹsàn-án oní ní àhùwátù ṣẹ̀kọ́ yìí báwo ṣẹ̀ kíkọ̀ àwọn náà àwọn a máa jẹ ogún pẹ̀lú bíi nǹkan bíi mẹ́ẹ́ ọ̀nà bíi márùn-ún ṣùgbọ́n àkàlẹ́ mọ́ àdíẹ̀ mbẹ́ aláwọ̀kọ́ mbẹ́ ni kí òun náà jẹ one over two lóhùn nìkan kó jẹ two over three tí wọ́n bá pé méjì àbẹ́jú méjì lọ ẹlẹ́ẹ̀kẹta kó jẹ asọ́bà ẹlẹ́ẹ̀kẹrin ká jẹ one over six báyìísọ lẹ́ẹ̀kan bákan náà tó lè jẹ asọ́bátùmọ́ àlẹ́gọ́yèrè márààrún asọba nìyẹn asọ́bátùmọ́ àlẹ́gọ́yèrè tá a sọ lẹ́ẹ̀kan òun ni kí ọmọbìnrin ọ wà pẹ̀lú wọn àṣẹlẹ̀kan láìpẹ́ tọmọbìnrin bá wà pẹ̀lú wọn pẹ̀lú ọmọ ọmọ ìyálóbìnrin wọn máa jẹ asọba náà ni ó sí ọmọ ọmọ ìyá náà ní ọkùnrin mo rò pé ọlọ́run àwọn eléyìí náà ni a fi dúró kí abẹ́rẹ́ ọ̀bàtà alá nínú àánú ẹ̀ kọ́nà kó sànù gbogbo wa káwá parí ẹ̀ síbi àkọ́wátò lè umm, lòkùn ìyẹn ni ìyá nìkan lọ́jọ́ dà wọ́n pọ̀ bàbá ọ̀jọ́ dà wọ́n pọ̀ òun níbi ogún áàlù mẹ́ta lòun náà wà o tó sọ òun nìkan yóò jẹ́ one over six tó bá pẹ́ méjì wọ́n jẹ́ one over three wọ́n jẹ́ one over three ṣùgbọ́n tó bá yẹ pé lọ́nà kẹta wọn lè má jẹ ogún kankan ìgbà wo ni wọn ní jẹ ogún kankan nígbà tó kú tó kú tó bá ti lọ́mọ yẹn pé ìyá lọ́jọ́ dà yín pọ̀ torí ẹlòmíì lè gbọ́ ibà yẹn pé náà àwọn bá sọ wípé àyèkí ń sí ọ̀tá ara wa pé mo lẹ́tọ̀ọ́ àti lọ́lẹ̀ jogún ẹni tí ìyá jọ dà wá pọ̀ ẹni pa sọ́lẹ̀ ṣùgbọ́n ìwà ṣètẹ̀ wá fún un lógún àárí àwọn àbá àwọn ṣàlàyé àwọn kọ̀ǹdíṣọ̀ tá a ṣàlàyé bá ti ṣàlàyé ẹ̀ lọ lórí eré yìí a rí wọn láwọn kọ̀ǹdíṣàn tó so mọ́ kọ̀ǹdíṣàn tó so mẹ́lẹ̀ láì òun lásán ọmọ ìyá kan náà ní yín súnmọ́ àbọ̀jọ̀ yín pọ̀ tí kan bá kú nínú ẹ̀ méjèèjì ara yín ṣùgbọ́n ọ̀nà mẹ́ta ló lè gbà wáyé ọ̀nà alákọ̀ọ́kọ́ ó lè sípé tí gbà ń bẹ̀ ó lè gba one over six nígbà ẹnìkan náà àyàmọ́ wa pé òun nìkan náà ni ṣùgbọ́n tó apá àwọn méjì ni wọ́n tí ìyá kan ti bí ọmọ ọmọ kan síbì kan tó ń kú ó ti wá bí àwọn méjì kan síbì kan ibi tó ti wá bí ẹyọ kan ẹyọ kan wá kú àwọn méjì tọ̀hún wọ́n lè jogún ọmọ ìyá wọn yẹn tí wọ́n sì fún wọn ní one over three nínú ogún pẹ̀lú condition pé ni wọn ò tí ì bímọ ni o pẹ̀lú condition pé kò tí ì bímọ kódà condition kejì ni wípé bàbá rẹ̀ náà ti tó kú tó bá ní bàbá láyé kò lè kàn ọ́ o tó bá lọ́mọ láyé kò lè kàn ọ́ o akálàjọ tó bá yẹ pé ọmọ obìnrin ló bí tẹ́yìn náà sì jóbìnrin ẹ lè gẹ asọ́bà máa lè gẹ yìí lọ́nà kẹta olùkọ́ ẹtì ẹ̀ lè mẹ́jẹ kankan nínú tó lè mẹ́jẹ jẹ kankan ọ̀nà lè ta àkà yẹn báyà ó lọ́mọ báyà ó sì ní bàbá ọ̀nà kẹta tó lè mẹ́jẹ kankan náà nìyẹn abẹ́lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ ẹnu àwọn kankan kẹta mẹ́nu bàyí náà abẹ́lẹ̀ òǹkọ́lọ́ òǹkọ́mọ́sá ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ṣe kó lóun bá a sì lò ó láti lè fi tún àwùjọ wa náà ṣe gbogbo àwọn táwa jòkólẹ̀ tá a gbọ́ náà abẹ́lẹ́bà tá a lánú àánú ẹ̀ kọ́nà kọ́mọ́sá àfi sínú òṣùwọ̀n sí ẹ̀rẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.